بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد إن شاء الله نواصل من حيث وقفنا بالأمس في درس آه، بعنوان التعليق على كتاب قواعد التعامل مع العلماء مع فضيلة شيخنا الدكتور عبد المؤمن بن أبي بكر ليلة وقد توقفنا بالأمس عند الفصل الأول الذي أسماء المؤلف بالمقدمات ومع المبحث الأول اليوم إن شاء الله نبدأ على بركة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرة خلقه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين إلى بإحسان وصدق إلى يوم الدين أما بعد معاشر الإخوة الطلبة نلتقي معكم مرة أخرى في مواصلة مدارستنا لكتاب التعامل قواعد في التعامل مع العلماء وقد بدأنا بالتعليق على هذا الكتاب والكتاب عبارة عن جزء صغير عن أصل الكتاب والذي بدأنا بالمقدمة للمصنف ثم سردنا المباحث التي أوردها في هذا الكتاب ثم تم التعليق على المقدمة وهنالك توقفنا وهذا هو المجلس الثاني والأخير لهذه الدورة والتي نرجو من ربنا سبحانه أن يعيننا على إكمال ما تبقى أيها الإخوة إن شاء الله تعالى نبدأ الآن وقبل البدء لعلي أنبه على بعض الأمور المهمة منها أن ما تم استلاله في هذه المذكرة وكما قلنا أنها عبارة عن جزء صغير قد لا يسعنا الوقت إتمامها لكن إن شاء الله تعالى سيتم العلاج على مسامعنا متى تأتي الدورة في نسختها الخامسة وسنستمر في إتمام ما تبقى بإذن الله والأمر الثاني هو عبارة عن التأكيد أننا قد لا نقف مع كل شيء وإنما نعلق على ما يتطلب ويقتضي التعليق فبالأمس توقفنا عند الفصل الأول صح؟ نعم ونستأنف من المبحث الأول وهو من هم العلماء يتفضل أخونا الفاضل أستاذ عبد الغفار بالقراءة من هم العلماء؟ بسم الله الرحمن الرحيم المبحث الأول من هم العلماء العلماء هم العارفون بشرع الله المتفقهون في دينه العاملون بعلمهم على هدى وبصيرة الذين وهبهم الله الحكمة ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا والعلماء هم الذين جعل الله عز وجل عماد الناس عليهم في الفقه والعلم وأمور الدين والدنيا والعلماء هم فقهاء الإسلام ومن دار في الفتيا على أقواله بين الأنام الذين خصوا باستنباط الأحكام وعنوا بضبط قواعد الحلال من الحرام والعلماء هم أئمة الدين نالوا هذه المنزلة العظيمة بالاجتهاد والصبر وكمال اليقين وجعلنا منهم أئمتين يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون والعلماء هم ورثة الأنبياء ورثوا عنهم العلم فهم يحملونه في صدورهم فينفرغ الجملة على أعمالهم ويدعون إليه الناس والعلماء هم الفرقة التي نفرت من هذه الأمة لتتفقه في دين الله ثم تقوم بواجب الدعوة ومهمة الإنذار وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين يتفقهوا في الدين وينذر قومه إذا رجعوا إليه لعلهم يحذرون نعم هذه هي الجمل التي أوردها المصنف لبيان معنى العلماء أو ما المقصود بالعلماء إذا أطلق كلمة إذا أطلقت كلمة العلماء من هم العلماء نعم أوه. نعم نعم نعم أوان علماء إلي أوني المبحث الأول بتي أتي برالوني أوناني níbi tí olùmọ́wa tí wọ́n ṣe gbìyànjú lórí tírà wa tí a ń tọ́ bọ̀ yìí. èyí tán kọ́ fi ṣe àkórí alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti wáyé pé èèyàn gbọ́dọ̀ mọ̀pọ̀ àwọn onímọ̀ àti ibi tí ọlọ́run ọba tó wọn sí nínú ayé láàrin àlè ọmọ àti bó ṣe jẹ́ pé ìbáwọn lò ẹ̀sìn ni o èèyàn ti gbọ́dọ̀ ṣọ́ra níbi kéèyàn kọlù wọn torí wípé ìkọlù wọn kìí ṣe ìkọlù wọn gbèdàwátì yìí kìí ṣe àwọn gangan lèèyàn kọlù bí kò ṣe pé èèyàn kọlu ẹ̀sìn ọlọ́run bí èèyàn bá ti kọlu ẹ̀sìn ọlọ́run yantaqimu rabbuna subhanahu ọlọ́run ó gbẹ̀san yantaqim mimman yantaqis min al-ulama gbogbo ẹni bá kéré olùmọ̀ ẹ̀sìn kìí olùmọ̀ ẹ̀sìn ló kéré kìí pàápàá ẹ̀ ẹ̀sìn ara ẹ̀ náà ni torí pé tá a bá ti yọ ìmọ̀ ẹ̀sìn kò lára ẹ̀ òun náà ó ti di kàtà eré àná gbogbo tí olùmọ̀ wa tí wọ́n ṣe ìtọ́ka sí lánàá lábẹ́ àwọn tí wọ́n torí ẹ̀ kó tẹ́ra ìjọ àti tó bí ètò wọn fi ṣe àkórí alákọ̀ọ́kọ́ ni pé ọ̀dà àbò láti dá olùmọ̀mọ̀ mọ́ni homo lẹ́rú làmà àwọn ogan lólùmọ̀ gan àwọn ogun làwọn afa afa wa yìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ láti ṣàlàyé àwọn olùmọ̀ àkíyèsí alákọ̀ọ́kọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí òun ni wípé idha ta'ammal talibul ilm ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ronú sí àwọn ọ̀rọ̀ tí olùmọ̀ wa yìí mú wá ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn lọ bí mẹ́rin márùn-ún ìhùn mẹ́fà al-ulama àwọn olùmọ̀ àwọn ni lágbájá àwọn ni lágbájá al-ulama àwọn lẹ́ni tó ṣe pé al-ulama àwọn lẹ́ni tó rí báyìí àwọn nǹkan yìí kà ń nínú ẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn asifáàtì التي ينبغي أن يتحلى بها العلماء àwọn tó jẹ́ àwọn ìròyìn tó yẹ kárí lára onímọ̀ ibẹ̀ nínú ẹ̀ wà vọ́ ìfún wọn iṣẹ́ wọn tó yẹ kí wọ́n ṣe ìsìn bẹ nínú ẹ̀ ipò wọn láwùjọ nínú gbìyànjú tí olùmọ̀ ṣe ni pé wọn ò jẹ́ wọn ọ̀pọ̀ lọ́rọ̀ wọn kàn mú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wá ni pé bí lágbájá ṣe wí nínú ọ̀rọ̀ rẹ̀ gbà tó fẹ́ define olùmọ̀ òun náà ni gbogbo mark tí olùmọ̀ yìí tí ó ní ẹ wo bisira tí mo ti mú rè lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ gbà tó kọ́kọ́ mú wa wọ́n ní al-ulama àwọn tá ń pè lólùmọ̀ al-arifuna bi shar'illah àwọn tá dẹ́sìn ọlọ́run ọba mọ̀ ṣẹ̀ríà ọlọ́run tí wọ́n ń pè ní àwọn àfa ẹ̀sìn àwọn làwọn tá dá ṣẹ̀ríà ọlọ́run ọba mọ̀ almutafakihuna fi dini àwọn tí wọ́n dá tí wọ́n lágbọ́ yé ẹ̀sìn wọ́n kọ́ oyé wọn yíyé náà ó sì wọ̀ sí nípa tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run kò tán síbẹ̀ o al-amiluna bi'ilmihim ìmọ̀ wọn yìí òun náà fi ń ṣiṣẹ́ ìmọ̀ yìí ní dàrẹ́tì wọn kì í ṣe fáwọn ni wọ́n ń darí ìmọ̀ ìmọ̀ ní ń darí wọn. tó bá rí bẹ́ẹ̀ ìmọ̀ yìí ibi tí ń kó wọn lọ ibi tí ń darí wọn lọ náà ni huda wa basira ọ̀nà mọ̀ ọlọ́run ìrìnà tó dájú alhuda wal basira àwọn ìròyìn méjèèjì àwọn ìròyìn tó ṣe pé ń bẹ pẹ̀lú ẹni tó bá dó tọrọ ọlọ́run àti súnà òjíṣẹ́ ńlá Muhammad àwọn olùmọ̀ kódà nígbà míì bí wọn bá sọ̀rọ̀ tó bá jólúmọ̀ èyí ó sì máa kẹ́kọ̀ọ́ pé àìsọ̀rọ̀ ìga ìmọ̀ ni wọ́n bá wo olùmọ̀ ìwo wọn ìmọ̀ ni wọ́n bá rìn ìrìn wọn ìmọ̀ ni torí pé kí ni hum daiman ala huda wa basira òun ló fà tẹ́bá rí àwọn ẹni ẹni ẹ àwọn onímọ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ pé bóòlù yẹn ṣe mọ onímọ̀ àti bóòlù yẹn ṣe sàǹfààní lára wọn ẹ̀rí kan máa dákọ̀ kínní kan wípé táhùrù min dalihin wa tamtihin ìṣesí wọn ìṣesí onímọ̀ torí pé ìmọ̀ ní dàrẹ́tì wọn ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà onímọ̀ yóò máa ṣọ́ra kọ́ wà lórí ìhúdá wàbà sí ọ̀rọ̀ olùmọ̀wá tún ní alladhina wahabahumullahu al-hikma àwọn tọ́lọ́ wọn bá fún ní hikma kí ni súnmọ́ hikma láàrin yìí wọ́n mú ẹ̀rí wá pé ومن يؤت أني آية ينبري يؤت الحكمة ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب àwọn làwọn tọ́lọ́wọ́n ọba fún ní hikima ìtumọ̀ hikima láàrin yìí òun náà ni al-isabatu fil qawli wal amal إلا بالتعقل والتبصر في الأمور دقة النظر àwọn olóye tó ṣe wípé la yubashiruna shay'an illa an ilmin wa huda wa basira ká tó ṣe gbèsè kan wọ́n ronú sí kíkílẹ̀ sìn ọlọ́run kí ni ìmọ́lẹ̀ alhikima táwọn òye ó ní ṣe pẹ̀lú kìí ṣe nǹkan tó jẹ́ kó lè máa hàn everybody ó ní asrar ó sì ní hikam ó láwọn ọgbọ́n ọlọ́wọ́n bá fi yíyan pé ẹni tó lọ́wọ́n bá fún kìí ṣe gbogbo èèyàn faqad utiya khayran kathiran a orí ńláńlá lọ́lọ́ máa ṣe fún o ibi tí ti rí àwọn nǹkan wọ̀nyí ẹ bá lọ́dọ̀ àwọn olùmọ̀ òdodo bàbá ìtún ní wàlẹ̀ ulama alẹ́ ní ẹ̀rí pé nínú eléyìí ó hàn wípé àwọn tọ́lọ̀wọ̀n bá sàánú àwọn gbìyànjú ṣùgbọ́n ọlọ́wọ̀n ọba gba ìgbìyànjú wọn wá fún wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn fákàrà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún mú wá nínú ọ̀rọ̀ apá kan àwọn olùmọ̀ wọ́n ní والعلماء الذين جعل الله عز وجل عماد الناس عليهم في الفقه والعلم وأمور الدين وأمور الدين والدنيا àwọn yìí àwọn náà ni àwọn èèyàn máa kó alámọ̀rí ẹ̀sìn wọn kọ́dà alámọ̀rí ayé ó kò lọ́rọ̀ ẹ̀sìn nìkan ọ̀rọ̀ ayé atọ́rọ ẹ̀sìn pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú mọ̀ àwọn èèyàn àwọn ni wọ́n máa tẹ́rí sí tọrọ bá fẹ́ yẹ̀kẹ́ ó dàrú ó fẹ́ tí wọ́n bá máa po onímọ̀ láwùjọ àwọn náà ni ọmọ ènìyàn máa darí ọ̀rọ̀ alámàrí sí àwọn ni wọ́n gbára lé níbi ọ̀rọ̀ ìmọ̀ wọn àti ẹ̀sìn wọn àti èyí tó ní ṣe pẹ̀lú ayé afáwọn èyí tó ní wọ̀lẹ̀ ulama aláwọn afá tó ń béèrè tó bá fẹ́ dáwọn afẹ́sìn òdodo mọ̀ fuqahahul islam àwọn náà ní àwọn tán lágbọ̀ọ́yé ẹ̀sìn ومن دارت الفتية على أقوالهم بين الأنام الذين خصوا باستنباط الأحكام وعنوا بضبط قواعد الحلال من الحرام àwọn tọ́lọ̀ wọn bá sànú débi pé ìdájọ́ ẹ̀sìn ká ṣe fatuwa kọ́rọ̀ ẹ̀sìn bò ní ká gbé e ka bó o láti ṣe gbé e ka ìgbà wo là gbé e ka bàbá wa gbé ka tán bó o ní ṣe dúró gbogbo tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn láàrin àwọn èèyàn lórí ọ̀rọ̀ wọn ni o torí wípé àwọn ni wọ́n lè fa kàn mọ́ òkun ìdájọ́ yọ wọ́n sì mọ eléyìí ní halali eléyìí ní haram àwọn òfin tí wọ́n lè fi fà yọ pé aráàlú eléyìí haram àwọn náà ni o eléyìí náà nínú iṣẹ́ wọn iṣẹ́ nínú àwọn wàbọ̀ ìfò al-ulama lẹ́tì mọ̀ pé olùmọ̀ làwọn eléyìí nínú ẹ̀ àfàwàyí tún ní àwọn náà ní aṣíwájú àwọn làṣíwájú nítòsí fàtà fi jèrè yìí òun náà ni àwọn ìgbìyànjú kàtà ti ṣe délé ṣe hajj wọ́n ṣe gbìyànjú o wọ́n sọ̀rọ̀ wọ́n ní àfaradà wọ́n kàmáàlú lè yẹ̀ pé wọ́n sì ní ìdájú wọn dúró wọn ló dá wọn lójú pé a ní òṣòro mi bò tó ju kéèyàn ó jókòó ti mẹ̀sìn lọ. èyí ò nìkan kọ́ gbogbo àwọn wéèkì atẹ́gùn fìtínà oríṣiríṣi tó bá lè fẹ́ lọ tó bá fẹ́ bọ̀ yóò bá wọn ní ògbó òkè ní báyìí wọn ò ní míì àlìyàtí torípọ̀ dá wọn lójú wípé kò sí òdodo ń dò mí àfinú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad atẹ́gùn oríṣiríṣi ló lè máa fẹ́ ìjì oríṣiríṣi ló lè máa jà kí ló mú wọn dúró lẹ́yìn àánú ọlọ́run ìdánilójú ni wọ́n mọ tí wọ́n ń ṣe létà ó lè pẹ́ ó lè yá o àwọn ni wọ́n padà dẹni síwájú. Si torí pé bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n mú àyà wá àyà tó wà nù sàjídà àbí tolúwa ni wa ja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun al-allamatu Abul Abbas Sheikh al-Islam ابن تيمية أحمد بن عبد الحليم الحراني الأسي إمام في آية إشاري لكي تنال الإمامة بالصبر واليقين الإمامة تنال بالصبر واليقين يولد دني وجه قد دني وجه إنه اسمي à yóò ṣe sùúrù o yóò sì ní ìdájú yóò dá lójú pé ó lè le ó lè kan ó lè kóró ó lè tọ́ láwọn àsìkò kan torí ká wọn lọ́wọ́ wa ja'alna minhum a'immatan yahduna bi amrina lọ́pàá lamma sabaru ó ṣe sùúrù ni gbogbo ẹni tó bá fẹ́ já síwájú àfi kó ṣe sùúrù ẹ̀rí bàbá fi wá ní alìmọ́mọ́tú tunalu bílíyàkíní lè sọ́bìrì wọlíyàkí ẹ̀rí kó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ Ibn al-Qayyim náà ó sàǹfààní ẹ̀ látọ̀dọ̀ apá rẹ̀ ọ̀kan nínú àwọn afáwà ọmọ sábà wí orí kan ẹsẹ̀ orin العلامة عبد المحسن العباس بدري سدده الله وأحسن خاتمته وما صفي لولا المشقة كني ساد الناس كلهم لولا المشقة ساد الناس كلهم كلا سكيجي بس سكيجي wọ́n ní wọ́n lè kéde àmọ́ kọ̀tàlù ló parí ẹ̀ lọ́wọ́lá mọ́ṣákọ́tù sáàdà náà sòkò lóhùnmú. tọ̀ tí máa padà rántí tí ì bá ṣe ìnira ni tí ì bá ṣe wàhálà gbogbo èèyàn ni ọba já síwájú lọ́wọ́lá mọ́ṣákọ́ sáàdà náà fún kálukú náà lọ́fẹ́ dì báyìí lọ́fẹ́ da síwájú wọn ni àlìjóòdù àlìjóòdù yóò kérú pàtàlù náà ẹ̀ṣẹ̀wọ̀n. الجود يفقر والإقدام قتال ṣùgbọ́n kíyàn máa náwó torípẹ́ ìdára ẹni tí ń ná tó lè náwó àwọn èèyàn gbà fún un ṣùgbọ́n bí ṣe ń ná ẹ̀wọ̀n kọ́dà ń gbà míì òun náà ní bùkátà jì ṣùgbọ́n tẹ̀tẹ̀ mára yọ̀nà pẹ́lú míì àwọn èèyàn máa wá gbà fún bí i wọ́n náà ní máa ṣe kí ni o wọ́n bá kán ọ̀rọ̀ kìíní kan ní òun náà ní ẹ̀tì síwájú ṣùgbọ́n níná tí ń náà owó tí ẹ̀ ń dínkù ni ẹ̀yin tí sì ń gbà kì í ṣe kí ni ẹ̀yin gbà lọ òun ò ní mọ́ kò fi bẹ́ẹ̀ ní ìtóní náà ní ná ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó di aṣíwájú láàrin wọn wal iqdamu qattali tẹ̀bá sì rí ẹni tó jẹ́ akọgun tó jẹ́ akọgun kò síbi tí ò lè wọ̀ ẹ mọ̀ pé ń fi ẹ̀mí rẹ̀ náà ṣe kí ni o ń fi wéwu kò rọrùn àlèkìdá kí ẹ wọnú ọgbọ́n tó lé ṣàpò bá bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí ọba bá bẹ́ẹ̀ lọ tó bá jagun tó kéré ogun wálé ta ni ó jèrè òun náà ni ó jèrè ogun نفني لولا المشقة ساد الناس كلهم ìmọ̀ ẹ̀sìn gbogbo àwọn onímọ̀ wọn tó di tí wọ́n dà à wàhálà yẹn pọ̀ o òun ló fà tí al-allamatu Ibn Taymiyyah alayhi rahmatullah wọn ò lè má wí ọ̀rọ̀ tunalu al-imamatu bis-sabri wal-yaqin àfọ àwọn tún ní wal ulama tó bá tún fẹ́ dá àwọn àfọ àmọ́ àwọn ni warasatul anbiya àwọn náà jogún àwọn anábì ọlọ́run warithu anhumul ilma fahum yahmilunahu fi sudurihim wa yantabi'u fil jumla ala a'malihim wọ́n jogún àwọn anábì ọlọ́run ìmọ̀ náà sì ni wọ́n jogún ó wà nínú gbáàyà wọn inú gbá ìyá wọn ló wà nígbà tó ṣe pé ìmọ̀ ọ̀nà méjì náà ni awọ ìyá rẹ̀ níbo ni máa ń gbé fèsòdó wà fèsòdó èyí tí èèyàn kó sínú báyà àti èyí tí èèyàn kọ́ lẹ̀ ṣùgbọ́n ní tí ọba tún rí ìmọ̀ kó sáyà ipò rẹ̀ tún ju ẹni tí ń kọ́ lẹ̀ lọ kó tó yẹ méjèèjì náà ni onímọ̀ ẹni tó kọ ìyáda lẹ́ẹ̀lì tó dé ìmọ̀mọ́lẹ̀ pẹ̀lú kíkọ àtẹni tó kó sórí àwọn méjèèjì náà ló ní mímọ̀ ṣùgbọ́n ká tún jù ká lọ torí pé ìlmí máa ń حيث ما يممت ينفعني صدري وعاه له لا بطن صندوق طب inú ìròyìn wọn òní pé ní gbogbo ìgbà tá máa ń nídìí ìmọ̀ ìmọ̀ yóò sì wọ́n láǹfààní wọn ò ní sọ pé mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń wọlé bóyá wà nù bí mo kọ́ sí i. nígbà tí èsì àmánà tó bá ń gbé sọ́dọ̀ ọ̀fẹ́ ìmọ̀ yìí tó fún mi jẹ̀ lọ́wọ́ mo kọ́ sílé ìmọ̀ kan. àyàfi láwọn òkèṣà kọ̀ọ̀kan ọ̀dọ̀ àwọn olùlàmọ̀ ìwòsàn yìí tán àní lè dára dúró lábẹ́ eléyìí olùmọ́wá ní ìtí wọ́n gbé sáyà yìí tí ń bẹ pẹ̀lú wọn yìí ó ṣe déédéé lọ́pọ̀lọpọ̀ ó ṣe ó níbàámu pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn òun náà wọ́n sì máa fi pépè wọ́n kọ́ wọ́n ń lò wọ́n tún ń pépè sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lóyìn afáwa yìí wọ́n tún ní inú àwọn kàtẹ́ pẹ̀lú onímọ̀ ni wọ́n tún ní wàlẹ̀ ọ̀làmọ́ àwọn onímọ̀ alifirikatu alẹ́tì nafarat min hadhihi al-umma di tatafaqqaha fi ddin gbogbo èèyàn ò lè jẹ́ onímọ̀ àwọn kan ni wọ́n àwọn rárá gbìyànjú wọ́n rárá kúrò àwọn ṣe wàhálà àwọn náà dúró táwọn onímọ̀ kan wọ́n rìn lọ wọ́n lè rìn lọ wọ́n lè ṣèrìn àjò lọ wọ́n lè wà pẹ̀lú onímọ̀ gbogbo àwọn èèyàn ń ṣe nǹkan míì tí wọ́n ràn nǹkan míì tí wọ́n ń ṣègbìyànjú lórí àwọn nǹkan míì yàtọ̀ sí mẹ́sìn àwọn ọ̀rọ̀ ayẹra wọ́n wà jòkó kò sí ní tó sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn náà wọ́n fẹ́ ṣòwò wọ́n fẹ́ di olówó wọ́n fẹ́ di olùkọ́ṣẹ́ wọ́n fẹ́ máa di fún wọn mọ̀ ṣùgbọ́n wọ́n gbà pé no èyí tá a jòkó tì tẹ̀sìn kẹrin láti gbọ́ ẹ̀sìn ọlọ́run ọ̀báyé láti fi gbé àmánà yìí ẹ̀sìn olúwa ò gbọ́dọ̀ bàjẹ́ kò sì gbọ́dọ̀ palẹ̀ ọ̀rọ̀ parẹ́ lórílẹ̀ àwọn yẹn kò sí ẹwọ gbogbo àwọn tá a wà nù mọ́sálásí yìí Malik mọ́rojọ́ kí la wí káyìn nísìn ẹwọ ṣe múra yẹn pé kò sí ní ẹwọ nǹkan àwọn tá a wà nù mọ́sálásí ẹ fi wé nǹkan ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti ń bẹ ti ń bẹ kọ́dà láwùjọ yìí kí ló dé tó fi jẹ́ pé ẹyọ torí bá ṣe rí ẹyọ náà nínú ẹyọ yìí náà a tún rí ẹyọ nínú ẹyọ lómi kà ń tọ èmi náà kàn sáfẹ ọlọ́wọ́n sà lọ́lọ́ máa ń ṣe kínní ọlọ́wọ́n máa ń ọ̀rọ̀ náà lẹ́sà ń sọ àǹfààní náà làásà ń ṣe àbẹ̀kọ́ ẹlòmíì bẹ̀bẹ̀ òun náà fẹ́ jèrè ni gẹ́gẹ́ bí àpèjúwe kàtà muwanjo ni tani ọ̀ràn wa létí pẹ̀lú al-Allāmah Ibn Uthaymin alayhi rahmatullah naam. Naam, ahsan. Wọ́n ti ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ṣe ni bàbá kan bá wọlé bàbá yẹn jókòó wọ́n sì ń sọ̀rọ̀ lórí àwọn masáyìí àìníyá dákìkà bá ṣe ń ṣèdánilẹ́kọ̀ọ́ náà wọ bàbá yìí pé tí bàbá yìí ń gbọ́ yìí kí ló mọ̀ tá à ń wí nìṣẹ́ bàbá yìí bàbá yìí náà ṣáájú bàtà wọn parí dárúṣù wọn pe bàbá wọn mọ̀ pé kò sí àpẹẹrẹ pé ọmọ akẹ́kọ̀ọ́ ni ìjókòó yàtọ̀ bí ó sì máa ṣe yọ́ yàtọ̀ ìsìnkú sí bó ṣe lè jẹ́ fatalibu al-ilmi yu'rafu bayna an-nas walaw mutazaju kódà ká mixọ̀ gbà tí bàbá wa pèdè bàbá yìí wá ẹ jòkó látàárọ̀ kílẹ̀ gbọ́ yé kí ni wọ́n gbọ́ nǹkan yé kílẹ̀ wá jòkó látàárọ̀ tẹ̀ ẹ bá tún lọ ṣe nǹkan ó ní bẹ́ẹ̀ ni ebóun ti gbọ́ rí pàdánù sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí máa ń jòkó níbi ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ hum qawmun la yashqa ma'ahum jalisun bẹ́ẹ̀ bá ìjòkó tí wọn kò ní sórí ibú ìjọ olóríire ni wọn bẹ́ẹ̀ jòkó tí wọn sí dandan ní kí n gbọ́ yé mo sáwọn tí mi náà jòkó bàbá ni yéé bàbá yìí tó ó gbàgbọ́ yé ju ìdùnnà òfin mi nì lọ ó tún gbọ́ àdíyèsí yé ju ibùdó òfèmí ẹwà àwọn onímọ̀ ní tàwa gan yìí torí láká ìbàbò lọ́bẹ̀ níbi tí a ti lọ òun ni pé náfàrà ọ̀rẹ́ lómi ó bá kọjá ó bá kọjá bọ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀ kí wọ́n ti hàn jẹ́ni ó gbà kó tẹ́ fi à ọ̀nà àwọn àgbà mo ti mọ tí mo ti rí aláìsàn àwọn lè ká jòkó kí náà ní nísìn ó ti darí lọlé ìyàwó ti béèrè owó ọbẹ̀ ẹlòmí òrònú lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n o olúwa ni wọ́n máa ká náà mú inú lìyẹ́ ń fi rú káfá fọláwùlà náfàrọ̀ mi kó lè fẹ́rẹ̀kọ́tì ń tọ́ ìfàtún minhum ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون آية ayà tí ó ṣe àwọn talabatul ilmi lákẹ́ni al-ulama àti èsì kan bọ̀ inṣàlá nípa pé tabatakọ alim fatalibul ilm qad dakhala ish taba'an tabati ń dákọ olùmọ̀ definitely talibul ilm ti wọlé torí àwọn ìdí kan tásìkò bá gbà wá ó ṣeṣe ká débẹ̀ nínú ẹ̀ òun قد يختلف الوضع من وضع قد يختلف وضع من وضع ومكان من مكان وزمان من زمان بنظر إلى من هو عالم وإلى جلالته وتحقق العلم فيه ìgbálé yàtọ̀ ọjọ́ lè yàtọ̀ àsìkò lè yàtọ̀ àwùjọ lè yàtọ̀ èyàn lè máa jẹ́ tọ́lébò lẹ́ẹ̀lì níbì kan tó sì di apá àgbàyányá níbòmí bírú ẹni tá ń pè ní tọ́lébò lẹ́ẹ̀lì láàyè kan tó bá débò mí àwọn sì wò pé hé ó ní yálàyà mà àwọn máa pa yálàyà sómi ń bì mà òun náà sì mọ̀ pé kọ́dà tó má débò mí òun ò sí ní nọ́mbà fifty hundred tó bá wà òun ò sùn tó bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé ìnàmà yẹ kọ́ra ànàmù yàtàzì wọ̀yẹ̀ntẹ́síbú ilà hàdàlẹ̀ ìlmi ṣẹ̀rí. ó sàmà pé òun náà òun sàn gbìyànjú lábala tó ń. tó bá wọn wà láàyè rẹ̀ tó òun náà táwọn èèyàn rí fún wọn tẹ̀ rí rẹ̀ kárí lónìí mímọ́ nínú ètò fi jẹ́ pé ká máa ń ṣe tààrífù àlàálì yóò máa jẹ́ níbàámu nígbà míì bí nọ́vọ̀rọ̀ ọ̀bẹ̀ àtìdá ṣùgbọ́n agbámi yìí ó ṣe ṣe kọ́ ìfọ́síwẹ́ padà wá lórí ẹ̀ tàbá débi alqawaid ní ìdìnnìlá al-ulama torí pé ó sùn wọ̀nyí tàbá ní ká gbé lé gbogbo àjíyàl generation kí ẹ̀ wo generation àwọn ẹni àná nìṣẹ́ lóde òní ẹlòmí lè fẹ́ ní àwọn náà àdúpẹ́ a ní àwọn olùmọ̀ lásìkò wa yìí èèyàn bá mọ tí ń jẹ́ mọ́ lásìkò yìí nínú àwọn tí wọ́n ti tẹ̀mí lásìkò yìí tó tọ́ ọ̀pọ̀ àwọn mílẹ̀ tí kì í àmọ́ nù wọn yóò rántí dárúkọ àwọn mẹ́ta kan أئمة الهدى في هذا العصر العلامة ابن باز والألباني وابن عثيمين عليهم رحمة الله وعلى أئمة الهدى ومصابيح الدجى وجميع موتى المسلمين àwọn tá a wí yìí ọ̀dájú lásìkò tí a wà yìí ẹ̀rí ká máa ní lásìkò yìí yẹn ni pé àwọn tó ṣe pé kò pẹ́ kò pẹ́ náà ni tá a bá tún wò àwọn tó tún jẹ́ tọ́ba kọ́ tọ́lábà wọn lónìí wọ́n fọ́n káyé kì í ṣe pé bóyá mọ́múlákà nìkan wọ́n bẹ káàkiri ṣùgbọ́n mẹ́rin tó hàn al-allamatu Salih ibn Fawzan àti wọn bẹ́ẹ̀ táwọn tó jẹ́ tọ́bákọ̀ ọ̀tọ́lá bá wọn àwọn tá a tún lè pè ní tọ́bákọ̀ ọ̀tọ́lá bá bàbá Fawzan náà tún bẹ bẹ́ẹ̀ Sheikh Salih al-Sheikh wa adrabihim al-ulama ni àbá máa ti jẹ́ máa wọ́n ti wá rí èèyàn ò kí ń fi generation wo generation tí wọ́n nọ́dà inú Albani àti Ibn Hajar ta ló tóbi jù tí wọ́n ti kọ́kọ́ béèrè béèrè yóò sọ pé eléyìí bóyá bóyá ìran ní ń dá àmọ́ tó ti wá kí ló fi ń wéra wọn yìí ó fi jẹ́ pé kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn tí ẹ̀mọ̀ ní ọ̀dà bàbá wa wo ẹnu Ibn Taymiyyah ń àti Imam Malik yìí ọ̀la tí mo bẹ́ẹ̀ ní àbá ń bẹ̀ láyé yóò ní ẹ̀bá ìjọba ẹ̀bá ń tì mọ́lé ẹlẹ́yìn ọmọ ti ń ṣe. torí pé kí ni bí yẹn bá ti ẹ̀fẹ́ sàfijọ láàrin àwọn àìmọ́ al-muqarana takunu bayna al-aqran al àwọn tí wọ́n jọ ń sẹ̀mí papọ̀ inshallah tọrọ bá padà débẹ̀ àwọn àǹfààní kan bẹ kí ó tọ́ka sí lábala yìí tí yóò fi ní máa tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ tí yóò sì fi mọ̀ wá ara tí ó sì mọ ọjọ́ máa jáde lẹ́nu ẹ̀ pàápàá jùlọ níbi àfiwé ó kọ́ máa èlé sọ pé ẹ stop ẹ̀yẹ máa wọ́n ṣàfiwé àwọn yóò ṣàfiwé lè ànà fún àdìbàlẹ̀ ẹ̀ yá kúrú mi ní hádà wẹ̀ ṣẹ̀fídù mi ní hádà tó bá farabalẹ̀ yóò sọ pé à ah, ní báàbù yìí hádà amtali eléyìí ẹsẹ̀ rẹ̀ wàlẹ̀ níbi báàbù yìí wàhádà arsakh eléyìí níbi báàbù yìí níbi fánù yìí ah no no no no èsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó yóò mọ̀ wípé tó ń bá fẹ́ sàǹfààní ọ̀rọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ ká má ti lọ nígbà tí lọ al-ulama àwọn lẹni tí wọ́n jẹ́ ní ìmọ̀ náà. alladhina la yakhlu زمان منهم حتى يأتي أمر الله فهم رأس الطائفة المنصورة إلى قيام الساعة يقول رسول صلى الله عليه وسلم العلماء أولو ستشقي àlè ìgbà ò lè bẹ kí wọn ní gbogbo ayé kò sáfà kan láyé mọ kàdé ó ti jáàmù ọpọlọ ti jáàmù irú ọpọlọ tó bá ti láksidẹ̀ntì báyìí ó kọ ẹni tí ó tí ó wò ó sàn báyìí tí ẹni kò sáfà láyé hádà mukhalifun li qawli khairil bariyya ó attack ó wá against ó antagonize ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad kí ẹni ò sáfà láyé mọ́ torí pé nínú ọ̀rọ̀ anábì ni pé kò ní ṣaláì má sí ó lè kéré o fúnàjọ́ kan náà bí ó sọ̀rọ̀ ó ní yẹ̀kínlò lẹ́yìn yá ti zàmẹ́ àsìkò kan bọ̀ ìmọ̀ kéré kẹsì pé kò ní sí má kódà tálkì yá mọ ọlọ́run èdè òun náà tún ní àdéhìí tí olùmọ́wá fẹ́ mú wáyé ọwọ́ ní kó lè dá wọn mọ̀ àwọn ló ṣe pé ẹ lè rí gbogbo generation kan lásìkò kankan náà rí wọn lè kéré o wọ́n lè kéré o àmọ́ kíkò ní sí rárá yóò wà bẹ́ẹ̀ sì ni ìgbà ni wọ́n lè pọ̀ láwọn àsìkò míì wọ́n lè tún fẹ́ rí wọ́n lè fẹ́ ṣùgbọ́n èyí tó dájú ni pé báyé bá ṣe ń lọ sí ni kí ni ọmọ ṣe ni mo máa kéré gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad tó wà lábala ilé yìí débi pé obì ọ̀padà dàrú àwọn èèyàn padà máa mú àwọn alladhina yatazayyawun bi zayyi al-ulama ẹ̀rí. Ànábì sallallahu alayhi wa sallam bàtí ń sàlàyé olùmọ̀wá yìí kọ́kọ́ ní ìgbà òní fẹ́ yìí. ká má rí àwọn tí ó jẹ́ àwọn aṣíwájú níbi ìmọ̀ ẹ̀sìn yóò sì máa bẹnu tálkìyàmọ̀ ọlọ́run ìdè gbólóhùn ìlàkìyàmì sáà tálkìyàmọ̀ ọlọ́run ìdè ta ni ó bá wa ṣègbìyànjú àdìsí kan bẹ ọ̀hún sọ̀fẹ́fẹ́ Muslim tó di ṣẹ́ńlá Muhammad ni àwọn tí ayé ó parẹ́ lé lórí àwọn náà ni ṣẹ́ráàrù khalqillah àdìsí eléyìí òun sì sọ fún wa pé la tazalu ta'ifatun min ummati qa'imatan bi amrillah la yadurruhum man khadalahum aw khalafahum hatta ya'tiya amrullah wa hum zahiruna 'ala an-nas nínú àwọn àlùfáà yìí hadìsí yìí ni anábì ní kò ní yẹ kò ní gbò táyé òfin máa lọ bí ayé bá ṣe ń lọ bí bá ṣe ń lọ àwọn kan ṣẹ́kù wọ́n dúró pẹ̀lú ẹ̀sìn ọlọ́run afáwa yìí fẹ́ mú àdìsí ọ̀fẹ́ fi bọ̀ tírẹ́sì pé àwọn tẹ́ẹ̀rí yẹn àwọn olùmọ̀ ẹ̀sìn ni àdìsí kan wá ń bẹ aláde ní tíláyé bá lọ yéé tó bá dásìkò kan àwọn táyé ọ̀padà pa torí gbogbo ẹni eré òsì lórílẹ̀ yìí àwọn táyé ọ̀parẹ́ lé lórí indama yunfakhu fis-sur hum shiraru khalqillah àwọn olórí ibú ẹ̀dá ni wọ́n ó gún wọn kò ní sẹ́ni rè kan mọ́ àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó wá níbi eléyìí náà wọn àmọ̀ràn tó sáà tó sàlàyé pé ìfún àgbàlagbà tó máa rí tó ti dàgbà yé nígbà náà tó máa ń bí nípa kìíní kan tó bá ṣèṣì gbọ́ láìláìláìlá ó ní láìláìláìlá ee òun gbọ́ ní jọ̀hún jọ̀hún bá táwọn àti kí àwọn bàbá kan máa wí láìláìláìlá kò ní sí kẹ́límà ṣàhádà máa lórí ẹ̀ arúgbó kan tó má ṣèṣì gbọ́ kìíní ìgbà náà yóò ní ah ọ̀pọ̀lọ́wọ̀ yìí rèé káì ọdún kìí lórí títí kìí làwọn ti gbọ́ láìláìláìlá òkèyìn táyé ó ti gbogbo ó ti pọ̀lú وعليهم تقوم الساعة أو تيوقع للوري بو لا شفين مالي ريكو جدا فلو أديشي فنبيني لا تزال طائفة من أمتي قائمة أو ظاهرين على الحق نعم واحد واحد اثنين ثلاثة أربعة كل ستة فلان شوية انتقي انتقي واحد تفضل جاء في حديث ابن مسعود رضي الله تعالى عنه من حديث ابن مسعود مرفوعا إلى النبي صلى الله عليه وسلم أنه نعم خلافه لومبه بچی لا لا لا لا لا لا لا لا لا لا لا لا ذكرت الجمع النبي نوني يوني قوما به táyé ò fi parẹ́ àdìsí kan ní aláwọn táyé ò parẹ́ mọ́lé lórí àwọn olórí ibú ẹ̀dá ni wọ́n. bó o ní àwọn òlàmọ́wò ṣe máa bẹ tí wọ́n tún wá lórí ibú ẹ̀dá ọ̀rọ̀ anábì sì ní takora wọn kí ni túmọ̀ rẹ̀ ṣàtìwọ́n kwẹ́sàn yìí wọ̀ljáwá ìlà àkèrè náà ákàrọ̀ ọ̀lẹ́mọ̀. àwọn onígbàgbọ́ tó ń bẹ̀ ní àlàmọ́ tó ń túbọ̀ tó tẹ̀lé tí wa. na. ahsan ahsan ismu shaykh abi atihi hadhihi jaiza maana hadha alhadith ila qiyam as-sa'a ay ila qurb as-sa'a ìtumọ̀ hadisi òun ni wípé nígbà tí ó àwọn ẹni rí ó máa ṣẹ́kù nígbà tí ó bá súnmọ́ yányán àyè bá fẹ́ parí yányán àmọ́ gbàtà yóò fi parí òun kò ní sí máa قرب الساعة ثم كفتها إلى قرب الساعة هذا هو معنى الحديث نعم المواني يعني؟ قال الإمام النووي رحمه الله ما سلا يا حديثي يلا وأما هذه الطائفة فقال هم أهل العلم وقال أحمد بن حنبل إن لم يكونوا أهل الحديث ولا أدري من هم وقال القاضي إنما أراد أحمد أن السنة والجماعة ومن يعتقد مذهب أهل الحديث قلت القائل النووي يعتبر أن هذه الطائفة مفرقة من أنواع المؤمنين منهم شجعان مقاتلون ومنهم محدثون ومنهم زهاد وآمرون بالمعروف ونهون عن المنكر ومنهم أهل أنواع أهل أنواع أخرى من الخير فلا يلزم يكونوا مجتمعين بل قد يكونوا متفرقين في أقطار الأرض. نعم لا نيجي bàbá yìí wọn kàn fẹ́ ṣe àsopọ̀ láàrin ọ̀rọ̀ oúnjẹ ńlá muhammed alayhi salatu wa salam pẹ̀lú ìtumọ̀ wípé àwọn tí ó sẹ àwọn tí wọ́n máa bẹ wọ́n lè kéré o for the reason kan àbí kejì ní generation wọ́n ní Imam Bukhari ní àwọn owó ní ulaika anna tó ṣe pé la yadurruhum man khadhalahum gbìyànjú ni wọ́n lára àwọn bá ti wọ́n lọ wọ́n tó lórí torí wọ́n yaqin يعبدون الله بهذا العلم الموروث عن الأنبياء اكتناف شيء وسمة شيء كيسي دارودا فو كيسي بنو كيسي عجيبي كيسي رارا ẹ̀sìnì irú àwọn yìí bọ́bá wa وهذا قول الإمام البخاري ẹgbọ́n tó rà gbà nínú àwọn onímọ̀ àwọn afáàgbà nínú ìmọ̀ hadith Bukhari ni hum ahlul ilm àwọn gẹ́gẹ́ ni tọ́ìfà yìí wọ́n ní Imam Ahmad ní in lam yakunu ahlul hadith fala adri man hum tí wọ́n bá jẹ́ àwọn ahlul hadith ní ọmọ àwọn tẹ́tọ́ fẹ́ pé màtálẹ́ tó fẹ́ sọ fún àwọn tá a fà sọ yìí jẹ́ wọ́n tún bẹ́ tọ̀ ìgbà tí Imam Nawawi wá kó ọ̀rọ̀ àwọn olùmọ̀ àgbà wá Bukhari ní ahlul ilm alimami Ahmad àwọn ní àwọn náà ní ahlul hadith ìtẹ̀jẹ́ pọ̀rọ̀ yìí ò sì kí ni o kò takora wọn ẹnu bíi tí ó súnmọ́ téèyàn fẹ́ wòye sí ni pé ṣé gbogbo ahlul ilm la lè pè ní ahlul hadith àbí ahlul hadith tí mamu Ahmad ń wí báyìí mustalahu ni tá a sí man yashtagilu bi ilmi al أبي أهل الحديث بمعنى العام هم أهل الأثر أهل السنة والجماعة الذين على ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه ìtumọ̀ méjèèjì òun ló bí ìtàwọn èèyàn tó fi ń tú ọ̀rọ̀ ìmáàmù Ahmad pé tó bá ṣe pé ìtìmọ̀mù Ahmad gbà làwọn afá aládìí torí pé àwọn náà jòkó ti súnà nàbì ẹ má ti pèèyàn ní ahlul hadith kọ́dà níjọ́hun láìsọ àwọn bàbá yìí ẹ̀rí fahuwa ahlul qur'ani haqiqatan ẹlòmí ò ní kí ló dé wọn kàn án ẹ̀yìn bẹ́ẹ̀ bá wọ àwọn òrùwòrò kan alùsùn alùsùn àwọn ahlul qur'ani ò ń ṣe rẹ̀ ẹ̀ dàpọ̀ ìyẹn ní jáàmù súnà àti kó jẹ́ qur'an bila shak so àwọn kan tí ò ṣe yá òun náà ni alukuraanu wà sunna tí wọ́n ti fi hàn náà lè sunna ó ti ní pé ó ti kọ́kọ́ bá bàrà kí ni jẹ́ sunna gan sunna gan ni jọ pé kuraani nọ́mbà wán kí lànà bí gan kí ló ń kí ni má sà yóò ha ilẹ̀ ṣé bóun kà jẹ́ turjumani ni òun kàn ń ka pírítà alukuraani ni bàtà bìyàwó Aisha pé kí ni wà nábì kí ló wí kólókòó alukuraani ọwọ́ àkókò ọmọ wa ká ìwọ ló bó bá ti wá yé ọ sí lóṣù kólkòó alukur'an wọ́n máa fi pèèyàn ní ahlu sunna ó mi pé alukur'an yẹn ti ó ti yẹ kóró tọ́ níta ti lọ gbólóhùn alimami ahmed tó ní ahlu hadith wọn mọ tí ọba lè jẹ ahlu hadith wa qala al-Qadi Iyad ẹ̀gbọ́n tí Qadi jùlọ. Imam Nawawi ń sọ̀rọ̀ yìí o nínú Sharhu Sahihi Muslim wọn Al-Minhaj. Wa min 'adati Abi Zakariya Al-Imam Nawawi alayhi rahmatullah. Wa laysa huwa fahad kẹsàn-án nìkan gbogbo àwọn àyímọ̀ tó bá wá lẹ́yìn wọ́n wo gbogbo àwọn olùmọ̀ tó ti ṣe Sharhu yẹn síwájú wọ́n kọ̀ọ̀rọ̀ wọn èyí tó bá yẹ ká kàkíyèsí èyí tó bá yẹ kí wọ́n acknowledge èyí tó wọ́n sọ pé tí kọ́dé ìyádòwì tó tó approve èyí tí wọ́n endorse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi kọ́kọ́ mú ọ̀rọ̀ kọ́dé ìyádòwì wa. wọ́n ní innama arada ahmadu ahla sunnati wal jamaa wa man ya'taqidu madhhaba ahli hadith ètí kọ́dé ìyádòwì ni. tọ́ Imam Nawawi òun tó fi kọ́mẹ́ǹtì kún ó ní àwọn náà ní alùsùn àwọn tí wọ́n ní àkéédà ẹ̀rí fún àwọn xasọ́ iṣu àkéédà ti ahli sunnah wal jamaa òun ni tí wọ́n ti pe àkíyèsí fún aṣíwájú. mo á wá ní kóòtù mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. àwọn ni yahtamilu anna hadhihi ta'ifa mufarraqatun bayna anwa'i al-mu'minin. ó ṣeé ṣe kó pé gbogbo ẹ̀dá bá ti pè ní mùmìnì ليس الإمام النووي اكتفى بكلام القاضي عياض so tó a ṣe pé mọ́mù Nawawi para dúró lórí ọ̀rọ̀ yìí kò bá ti tún ó ti kó gbogbo tí fi náà rí ní tí mọ́mù Nawawi para tún sọ yìí wọ́n láwọn rí wípé mọ́mù Nawawi ní ọ̀rọ̀ yìí àtọ́ ifatul mansura yìí wípé ó fọ́n ká láàrin gbogbo mùmìnì ni bẹ́ẹ̀ ni mùmìnì wo ta ni ó jẹ́ mùmìnì man huwa ala ma kana alayhi nabi sallallahu alaihi wa ashabu aqidatan wa manhaja ibadatan wa suluka ó ti kó sínú ọ̀rọ̀ kọ́bẹ̀ ìyá àwọn wá ní mufarraqatun bayna anwa'i al tán ó tún lè jẹ́ ziyadatu tawhid gbogbo ẹni tó bá ti jẹ́ mùmí ní òdodo gbogbo wọn ní tọ́ìfà yìí òun ló kó sínú wọn ṣe wọn ní ṣùgbọ́n muqatilun ìbẹ̀ nínú wọn àwọn tó ṣe pé akẹni wọn ogun làwọn fè àǹfààní mi náà fún bẹ́ẹ̀ tá a lè jẹ lérí nínú ọ̀rọ̀ Imamu Nawawi alayhi rahmatullah wípé bọ́lá wọn bá ṣe dá ilé ayé kọ́dà àwọn ẹni rí zumratu as-salihin ní àwùjọ àwọn olórí ire kò pọ́sibù kọjá pé ojú kan náà ni ògùn yẹn kọjú sí ẹlòmíì ọlọ́run lè fi talabul ilm ó fi rọ̀ ọlọ́run ẹlòmíì kò lè jókòó àrọ́ ní àmọ́ kọ́lọ̀ ṣiṣẹ́ ọlọ́run bó bòkun ọ̀nàwó sẹ́sìn ọlọ́run ọlọ́run ẹlòmíì ìbádà ni òyànà fìlà ẹlòmíì àwẹ̀ gbígbà ni kọ́dà tó bá ní kó máa lọ lé kéwú àbí kó máa lọ jòkó ogun táwọn yẹn wọn gbọ́n kankan yé tí ó sì ní gbọ́ yé tó sì ní rí gùn àmọ́ ẹ̀mí òdodo ipe ọgbà lórí sunna lórí ẹ̀sìn òdodo lórí ẹ̀ ló wà. gbogbo eléyìí òun ni alimami Nawawi wọn tíra láti ṣàlàyé pé ó fọ́nká gbogbo ẹ̀ tó jẹ́ mùmínì gbogbo wọn ni ahlul hadith akin àwọn tó jẹ́ ẹ̀rí wọn ní wa minhum muhaddithun láàrin yàyín muhaddithun náà Imam Nawawi alá. أو كسوفي تبقى لمصطلح شاهد بينهم في الزمن كما تقول يعني محدثون ومن كي أمتنا بيزيك لو حديث النبي صلى الله عليه وسلم لكن ومنهم محدثون ومنهم زهاد ومنهم وآمرون بالمعروف والناهون عن المنكر wọ́n tún wọ́n ní wà minhum ahlu anwa'i ukhra min al-khayr àwọn onízúúdù àwọn onízúúdù àwọn oní ọlẹ́sìn àwọn ẹni rí àwọn oníbìkíní àwọn onígbìyànjú ẹ̀sìn náà wọ́n sàn tẹ̀sìn nítorí sàn ṣe ó ní bàtàn pẹ̀lú ìtúnṣẹ́lá Muhammadu muwa wọ́n ní àtàwọn oní oríṣiríṣi ọ̀nà rí ní àwọn míì focus lórí láti máa ṣe dáadáa láwùjọ àbọ̀rọ̀ fàámù orúkàn lẹ̀ àgbọ̀dọ̀ fún àwọn okó lẹ̀ àwọn míì bẹ̀bẹ̀ àwọn míì ní ẹ̀já máa ronú àwọn kèfèrí wọ́n fẹ́ máa ṣe kìíní kan akitiyan wọn inú wọn náà wọ́n bẹ̀ nínú ẹ̀ àwọn míì bẹ́ ẹ̀rí àwọn sùdánà àwọn ẹlẹ́wọ̀n nǹkan ṣe wọ́n kó àwọn ọmọ ẹlẹ́wọ̀n lọ àwọn èèyàn ṣe kìíní ẹlẹ́lómi alámọ̀rí ẹ̀ oríṣiríṣi màjàlá tẹ́bá o ó ìmáàmù máàlìkì tó sọ fún ta ni àlẹ́ ọmọrí ẹ̀yìn àní lè dára dúró nígbà tó ń sọ fún pé ẹ̀ka ń pèsè gbogbo àsìkò tẹ̀ mí lè ẹ̀ ewu gẹ́lẹ́ pèsè àfúnra ara yín ń sọ fáwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n máa ń jòkóó kọ́ àwọn ọmọ kó tó di pé ìmáàmù máàlìkì sọ gbólóhùn tó tóbi tó ṣe pé yọmọ àdìgbà míì tó sọ pé sórí gbogbo tó ń wò yìí iṣẹ́ rẹ̀ yìí kristimatun min Allah ìpín látọ̀dọ̀ ọ̀lọ́ mo mọ̀ ní kí ni ẹlòmíì bẹ ọlọ́run ó ṣílẹ̀kùn owó ẹlòmíì ó ṣílẹ̀kùn ìjọsìn ẹlòmíì ilẹ̀kùn ìmọ̀ ilẹ̀kùn kó ní kálukú máa ṣòro wípé a máa ní òòrò pé ntí mo wà ń bẹ̀ yìí ó kéré sí tí wọ́n ṣe torí pé nìyí min zohadi ahli dunya ẹ̀rí abdullahi al-mukabbar akhu ubaydullah al nínú àwọn zohaj gbà tó sọ̀rọ̀ fún mọ́ Malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Sufyan bin Uyayna ọ̀fẹ́ràn rẹ̀ púpọ̀ ìmọ̀ wọn sọ̀rọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ pé ah ẹ̀rí ẹ̀ mà kátìrà kátìrà kátìrà ẹ̀ mà lẹ́yìn dáwà ṣe kí nìkan wọn kà òun sì ní àwẹ̀ ń bẹ bàtọ́ yá ó sáko Madina olóhùn òdó Madina mà mọ́ Malik tó rántẹ́ sí pé ah òye ara ibi tí nǹkan wọn náà ń gbolo tó ń kọrí sí òfin mọ́sálásí ànábì ilẹ̀ ó tún wọ gbó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní lè dára dún bẹ́ẹ̀ ibi tá ti lọ ni pé alul khair gbogbo àwọn ẹni rẹ ni wọ́n kó sí ìtí wọn múná wọn fẹ́ ká lò níbi ọ̀rọ̀ iná ó wá ní fàlà yẹ kúnú mùsàmìín sábàtì lẹ́ni rẹ kò nẹ́sẹ̀sì pé káwá ní gbogbo wọn ojú kan náà ni wọ́n wà. قد يكون متفرقين في أقطار الأرض نعم وهي مسألة القول في هذه الطائفة فإن من المتفق عليه أن العلماء هم رؤوسها المقدمون فيها وغيرهم من الناس تبع لهم طب olùmọ́ni ètò kàn wá gbogbo nǹkan sọ yìí ètò sá kàn wá ni pé àbá làwọn ní àwọn ó kó sínú ó kó sínú nínú gbogbo àwọn okó sínú okó sínú yìí táwọn àwọn ní àgbà wọn aṣíwájú wọn sábọ̀dọ̀ máa sẹ́rí sí al-ulama táwọn yẹn bá ní òkè àdìsá nábì àwọn tó jẹ́ ọ̀tọ́ ifatul mansura okó kìíní náà sínú okó gbogbo àwọn tó bá wù kókó sínú àbá láwọn náà lólùmọ̀ àbá sì ní olùmọ̀ náà wà nù wọn wọ́n bá wà nù wọn àwọn náà sì ni wọ́n jẹ́ ìmáàmù wọn olùmọ̀ àwọn tán ní àgbọ̀dọ̀ sólùmọ̀ nìkan ẹja tún fẹ́ ẹja tún fẹ́ máa fẹ́ jù bẹ́ẹ̀ lọ tala síwájú wọn alẹ́ ulama náà wọ́n ní iná ulama. قال عن النبي قال رضي الله عنه العلماء تعقول ما لقي الدهر أحيانهم أعيانهم مفقودة وآثارهم في القلوب موجودة أظن حصل خطأ متبعي وإذا تقول أعيانهم مفقودهم أعيانهم مفقودة يعني كلمة مختومة بالتاء المربوطة بشوانية يعني؟ أثري أخرجه ابن عساكر في تاريخ الدمشق والخطيب البغدادي في كتابه الفقيه والمتفقه وابو نعيم في الحلية وجماعة وأثر صحيح مأثور عن علي nígbà tí ń pe ọ̀kan nínú àwọn ọ̀kan náà ọmọ tí ó tó súnmọ́ àlì orúkọ rẹ̀ ń jẹ́ kùmẹ́ẹ̀lì ní ìyá ẹ̀ wọ́n jọ jáde ńjọ́ kan wà á sàrò màrò mọ̀ṣúrò jẹta ẹ̀ wọ́n jọ jáde torí àsìkò wa ìtafẹ́ lò ní pé gbólóhùn yìí àyánuhum gbàtí padà ń sọ̀rọ̀ wípé iṣẹ́ yẹn lè fi ọkàn rẹ̀ ìgbáyà rẹ̀ kó sórí àbọ́pọ̀lọ́ ẹ̀ kò sí ní tó lóore tó ìmọ̀ gbàtí wọ́n ń sọ̀rọ̀ bọ̀ ló fi débi ọ̀rọ̀ yìí ó ní àlẹ́rú ya kùmẹ́yì mo pè rẹ kùmẹ́yì wọ́n wọ́n kùmẹ́yì lómi ìrìn àjò wọ́n wọ́n sọ ìbò ọmọ tó rẹ̀ ni ó ní al-ulama baqun ma baqiya ad-dahar ọjọ́ bá ń bẹ báyé bá ń bẹ wallahi àwọn àfọ́mọ̀ bẹ ma baqiya ad-dahar a'yanuhum mafquda àwọn gẹ́gẹ́ òní sí máa ń gbà ní àsìkò ti tó tọ́lọ́wọ́n bá kádàrà fún wọn wa atharuhum fil qulubi mawjuda ṣùgbọ́n rí wọn nínú ọkàn ọlọ́lọ́ mọ ibi tí wọ́n ti dápọ̀ ìmọ̀mọ́ ahmed láyé lónìí lọ́lọ́mọ mọ́mú ṣáfì ọlọ́run ló mọ̀ máàlìkì ọlọ́run ló mọ̀ ibn Uyayna ọlọ́run ló mọ̀ àsáórí ọlọ́run ló mọ̀ ibn al-Qattan ọlọ́run ló mọ̀ ibn Mahdi wallahu a'lam ibn Rajabu ọlọ́run ló mọ̀ yóò ká tó ti jẹ́ pé kullama yudhkarun kullama yudhkaru ma'ahum ad-du'a wa tarahum alayhim rahmatulahi ali sẹ́ni kó gbogbo lóhùn yìí rahimahullah sẹ́ni kó lọ lásán ni ìkẹyìn ọmọ lọ bẹ́ẹ̀ táwọn bá ti ń ka àmọ́ wọn báyìí táwọn kan tán ká alẹ́ báyìí táwọn ti orí pa wọn ìtàn wọn ìgbìyànjú wọn ìlàkàlà ni wọn lórí ẹ̀sìn nílẹ̀ kẹta àtúwà dé lẹ́bù àwọn sàádé lọ́hùn rọ̀bí àlọ́hùn àìmọ̀ ọlọ́mọkẹ́ àìmọye tó ti rẹ̀ ẹ́ kátó wá sọ olórí gbogbo ayé nínú ẹ̀dá ọlọ́run khayru khalqillah tọ́lọ̀ bá ní wàrọ̀ fàánà laka zikiraka ẹlòmíì sallallahu alayhi wa sallam ní kàǹtì rẹ̀ ní báyìí sallallahu alayhi abákàdé sì ní sìn anna rasulallahi kíláwì so ìmọ̀ni kò tẹ̀sùn jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọ̀tọ̀ tó aṣíwájú ẹ̀dá ọ̀tọ̀ tó tún jọ̀tọ̀ ṣùgbọ́n àwọn tó tún jẹ́ ẹni ẹ̀ṣà nọ́mbà wán látàyé àwọn sàábé ìtàn wọn àti gbogbo generation ọ̀pọ̀ generation ẹ̀wọ̀n á lè fi ń sọ̀rọ̀ yìí àgbánú àwọn sàábé tí wọ́n ròyìn àwọn onímọ̀ wàhúwá àhàdùnmínú Allahu akbar òun ni wọ́n ń sọ̀rọ̀ yìí ipe al-ulama bàkóòd má bàkìyà dàhà tí bàbá sì ń bẹ àwọn onímọ̀ wọn bẹ lè o àyánu hom àwọn gẹ́gẹ́ rẹ̀ ọ̀dà ayé wọn dá ó sì fọ́n so ayé ọjọ́ ọ̀la mú ayé wọn ẹ̀ríkà nàbí sàṣàlà púpọ̀ àdìsí tó máa ní alaykum bil jamaa ẹ̀ ẹ̀wà pẹ̀lú àwọn jamaa ẹ̀wà pẹ̀lú àwọn jamaa jamaa wo kí ni jẹ́ jamaa ga níbi nùsọ́sì alhadith tànàbí ń pàṣẹ ìpè àbíkú máa ròyìn àwọn ẹni bí àwọn tẹ́tẹ̀ wọn ti yẹ àwọn ọ̀daràn àwọn òbílẹ̀jẹ́ pẹ̀lú àlùmọ̀fáríkù lórí jàmà ẹ̀bá tìrẹ̀ ń tó yapa jàmà káṣí àní jàmà ọ̀hún wọ́n jọ dàrú o jàmà jàmà jàmà ń jẹ́ jàmà àfàwà yìí ni nínú àwọn ọ̀rọ̀ tó yarantí pé jàmà àtúl mùsùlùmí àwọn ni rọ́ọ̀sùl jàmà sábàrí pàwọn kan wà lórí dáadáa àwọn olórí wọn tẹ́rì pé àwọn ilé ìjọba ní jamaica nàbì ní abúnímọ̀ àwọn àfààní o alẹ́tì omerina abẹ́lẹ̀ zomia káṣẹ wá nasun shar'i wáyé wáyé wá ìpè agbọ́dọ̀ dúnímọ̀ wọn wàhó dérínà ní mufaraqatiha káṣí jìnnà sí láti yapa wọn náà. رسول الله صلى الله عليه وسلم لا يكون من المسلمين إلا لا إله إلا الله عني رسول الله ثابت الآن السيد الثاني والنفس بالنفس الثالث مدينة المخالفة للجماعة Àdìsí wọ́n fi bọ̀tírẹ́sì wípé nínú àwọn téèyàn lè ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ haddan òun náà ni al-mufariqu lil-jama'a ẹni tó yapa jama mùsùlùmí wọ́n mú hadith ibn Mas'ud wa tànàbí ní ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ́ mùsùlùmí sílẹ̀ ẹ àfikàn nínú rízì mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tún wọ́n má di sinmi wa tó sọ̀rọ̀ nípa luzumul jama wa ana bi dha. Gbogbo ẹ̀ tó bá yapa jama yóò jò dín wọn síbòrò lọ báyìí ó ti bọ́ okùn ìsìláàmù kó lọ́rùn ààrẹ òun lọ faṣọ ìsìláàmù ààrẹ ya tí ẹlẹ́yìn òní dúró pẹ̀lú jama mùsùlùmí ọ̀fẹ́ yà lọ́dọ̀ ní ti ń lo kó parun o náà wọn àdìsí ó ní àyè tí wọn ìfẹ́ ká dára tó kí n túnmọ̀ eléyìí fàálì yóò kọ́lu iná wẹ̀rẹ̀ká dání ìsìláàmù ṣètàn ìtumọ̀ àdìsí yìí nù àti gbígbà wo ló tó di bẹ́ẹ̀ so mo rò pé فالموضع والمقام لا يتسع لهذا نعم والأمر بن الخطاب رضي الله عنه قال عليكم بالجماعة وإياكم والفقه فإن الشيطان مع الواحد هو من الاثنين أبعد ومن أراد أخبوحة الجنة فيلزم الجماعة من سرته حسنته وساءته سيئته فذلكم للمؤمنين wọ́n tún mú àdísù Umar ibn Khattab radiyallahu ta'ala òun náà tún ní alaykum bil jamaa alíjàmá jamaa afáwa ti ti sọ síwájú ká má gbàgbé wípé alìjàmá aláwọn náà ni àwọn tí àwọn àfa jẹ́ olùtukọ̀ wọn anábì ni ẹwà pẹ̀lú jamaa ẹ̀jìnà sí apá ṣètánì máa ń bẹ pẹ̀lú àwọn àwọn ẹlẹ́yọlẹ́yọ èèyàn adáfúnfùnfùn tẹ bá ti rí bẹ́ẹ̀ sì níbi yẹn bá ti ń pé méjì ti ń pé mẹ́ta èyí ń náà ó ní dàwọn àlàyé ìyẹn ni pé lórí dáadáa bẹ́ẹ̀ ni ṣètánì ó sì máa jìnnà sí wọn. ومن أراد بحبوح بحبوحة بحبوحة الجنة كنتم بحبوحة لفظ نبوي وشوال يا هاي وشلا محمد بمعنى وسط الجنة بوحة الشيء أي عانية ونلوش لوريجو lẹ́yìn bá fẹ́ kó ń wà ní sẹ́ńtà mi tó dáa jù tó dáa jù lálìjánná ẹ̀bì máa ná wọ́sọ̀tọ̀ lìjánná falẹ̀yẹ́lìzámù lìjámà á kó dó pẹ̀lú jàmá o kó dó pẹ̀lú jàmá. ànábì wa ni gbogbo ẹni bá ti rí tó bá gbé dáadáa ṣe inú rẹ̀ ó dùn tí bànújẹ́ tó bá sì ti ṣe ọkàn rẹ̀ ó bàjẹ́ fadhalikumul mu'min ẹgbà pápẹ̀rẹ̀ mọ̀mí nínú. mọ̀mí nílé ṣàṣìṣe àmọ́nà rẹ̀ onídùn pé ẹ eh, ọmọ ṣe àwòṣe tí wọn ò ti ṣe ọlọ́wọ́n bàbá yìí tọkàn rẹ̀ bá ti ń bàjẹ́ tọkàn rẹ̀ ń gbé fúyẹ́fúyẹ́ àpẹẹrẹ yìí nínú lára rẹ̀ ibi tá a fẹ́ lò wájú ṣáhìdì òun náà ni alaykum wa iyyakum wal furqan náà. حصل من أقوال أهل العلم في معنى الجماعة قولان. نعم. القول الأول أن الجماعة جماعة المسلمين إذا اجتمعوا على الإمام الشرعي. القول الثاني أن الجماعة هي المنهج والطريقة فمن كان على هدي النبي صلى الله عليه وسلم وصحبه والسلف الصالح فهو مع الجماعة. أحسنت. Bàbá ní bàbá ní ṣẹ́ni gbogbo tó fẹ́ lò náà ni pé àmì ẹ̀ lọ́gbà pa máa ń sọ̀rọ̀ jàmọ́ àwọn olùmọ̀ gbogbo ọ̀rọ̀ logba pa soro awon gbogbo àkójọ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí náà ni pé tó bá ní jàmá àwọn kan ní àwọn tí wọ́n wà pẹ̀lú aláṣẹ tó jẹ́ pé ọ̀nà ṣẹ̀ríà ìdájọ́ ṣẹ̀ríà òfin olúwa nílò tán dúró ti aláṣẹ mùsùlùmí àwọn tá a lè pín ní jàmá nù kẹ́ẹ̀fi dáwọn yàtọ̀ sẹ́ni tí kò ti yapa jàmá àwọn kan ní àà àníjàmá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ yẹn tó wà lójú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad ẹ tó wà lórí manhaj المنهج الصحيح الواضح الموروث من النبي صلى الله عليه وسلم واصحابه من كان على ما كان عليه النبي صلى الله عليه وسلم واصحابه عقيده ومنهجا وسلوكا وعباده gbogbo ìtọ́wálátọ̀dà nábì àwọn tó dó lórí ẹ̀ nàfààfin ní méjèèjì náà ní àpapọ̀ tábà wo ọ̀rọ̀ onímọ̀ lọ́wájú lẹ́yìn méjèèjì náà la lè darí ẹ̀ sí. báwa ní wàhálà kàwlé náà. awíkì ni o awíkì jẹ o àwọn tó ẹni tó àwọn olórí fẹ́ pé àwọn tí ó dìpọ̀ pé èèyàn dún èèyàn àwọn àfẹ́sìn náà ni. tá bá sọ̀rọ̀ wípé a ní àwùjọ tí àwọn aláṣẹ ń darí ẹ̀ àwọn wo ló dúró ti aláṣẹ tó fi jẹ́ pé aláṣẹ ṣe kí ni o aláṣẹ fi ó fi di aláṣẹ mùsùlùmí àwọn wo gan ló gbé bẹ́yà fún tí wọ́n ṣe bẹ́yà fún pé ìwọ lọ́kàn lẹ́yìn ìgbà tá a ti wòye àti gbogbo tí wọ́n ṣe àwọn wòlámà náà ni kì í ṣe Eh, kìí ṣe pàjásẹ̀ran rárá àwọn khiyara nínú náà fílímù ṣàmà àwọn ẹ̀ṣà èèyàn ní òfin náà àwọn ni wọ́n wòye gẹ́gẹ́ bí ó yá kálukú máa wá tọwọ́ bọ̀ wí wọ́n náà ta ni wọ́n ta ni kíní kan ẹgbẹ́ ọlọ́pẹ́ ẹgbẹ́ aláṣìá ẹgbẹ́ ọlọ́wọ̀ rárá àwọn ulama àwọn ni wọ́n wá wòye ni wọ́n jókòó bí ṣe ń bọ̀ látànà tó bá ṣe pé àwùjọ tí ẹ̀sìn ọlọ́run ọba tó zakana alwiyatu ad-din ma'qudatan lódodo tí a sì ẹ̀sìn máa ń fẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ ni bó ti yẹ kó rí ni náà. bẹ́ẹ̀ bá sì ní ẹfẹ́ tẹ̀lá láfẹ́ àṣẹ ti àwọn aráàlú fún ọba ìlú fáláṣẹ ìlú gbogbo ẹ̀ náà ń darí sí àṣẹ àwọn olùmọ̀ni o náà. torí àwọn ni wọ́n fọ̀nà mọ́ àwọn ni wọ́n ṣàlàyé ibi tí ọba gan tẹ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad náà lè ilmihim. náà. ولذلك يقول الإمام الآشوري في باب نزول الجماعة جملة من الآيات والأحاديث يقول Naam, wọ́n ní náà ló fà tẹ̀fi mọ̀ pé taba ní ẹlẹ́kìn ní ẹlẹ́kejì ni. Àtẹni àkótá ní ìjọba tó jẹ́ ìgbà ṣẹ̀ríà ni àbígbà tó ṣe pé àwọn àfààná sáà aṣíwájú. Wọ́n ní torí pé àwọn ni wọ́n mọ òótọ́ Al-Qur'an, Sunnah àti ìlànà àwọn ẹni rí ẹgbọ́n tí mọ́mú al-Ajurri tí wọ́n wí ìyẹn níbi títà títà àwọn ṣẹ̀ríà nígbà tán fẹ́ sàlàyé báàbù lùzúmi jàmà náà wọ́n kó àwọn oríṣiríṣi àyà wà tàdí wọn ni tó mọ ẹ̀kọ́ lẹ́nu wọn sọ̀rọ̀ yìí. Àlẹ́ سنن رسول الله صلى الله عليه وسلم وسنن اصحابه رضي الله عنهم فمن تبعهم باحسان رحمه الله تعالى عليه وما كان عليه ائمه المسلمين في كل بلد الى آه، الى اخر ما كان من العلماء مثل الاوزاعي وسفيان الثوري ومالك بن انس الشافعي واحمد بن حنبل والقاسم بن سلام ومن كان على مثل طريقهم ومجالده كل مذهب لا يذهب اليه هؤلاء العلماء. نعم احسنت بارك الله فيك. wọ́n ní ìmáàmù àjòrí gbàtọ́ fẹ́ sàlàyé pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá rore rò yóò wá dó lórí ìjàmá yóò dó lórí ìlànà àwọn ẹni rí wọ́n á fẹ́ mú àlàyé wá wọ́n ní kébò ló ti fẹ́ sórí ilé bò ní ẹ fẹ́ jèrè láyé náà wọ́n ní ọ̀nà rí o gbogbo ẹni tọ́lọ̀ ń bá rò dáadáa rò yóò máa rin ìlànà tírà ọlọ́run sunna òjíṣẹ́ ńlá Muhammad sunna àwọn sàábí àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa kitabullah sunnatu rasulillah hadiyu salafil umma walladhina taba'uhum bi ihsan àti gbogbo àwọn ìmọ̀ta tẹ̀lé wọn wọn ni rahmatullahi wọn ṣàdúrà fún wọn tán ọlọ́run ṣàkẹ́ wọn àti gbogbo àwọn àìmọ̀ àìmọ̀ láàrin yìí náà àlejò dára dúró ìgbà wo ni tí wọ́n gbọ́ àìmọ̀ tó lóhùn dáa táwọn àfa bá ń sọ àwọn owó náà gbà lérò nígbà tá má ti sọ̀rọ̀ àwọn sọ̀hábà tá má sọ̀rọ̀ àwọn sádà tá má sọ̀rọ̀ àwọn àìmọ̀ mo sọ́dà rèé kí wọ́n máa mọ bó ni àwọn onímọ̀ ṣe ń lò pápá jùlọ láàrin àwọn ẹni àná tọ́ bàtán wá ní wà wà kí ni wà má kánà àìmọ́tò wákàna àléhì àìmọ́tú àlùmùsùlùmí tàbí lónìí àìmọ́tú àlùmùsùlùmí bàtà wọn wọn ní sí kúlì báládín ilá akhar mákàna min al-ulama from ìlú kan sí ìlú kan gbogbo bí wọ́n bá wù kan wà láwọn onímọ̀ rí tí wọ́n dẹ́sìn òdodo dání tí wọ́n gbìyànjú tí wọ́n yẹ gbogbo ànídìn wọ́n yẹ an hawli alhaqi wa sunna àwọn tí wọ́n dúró ti pé à ọba sunna yìí ọ̀gbọ̀dọ̀ yá wọ́n ní mẹ́tẹ́lú wọ́n bẹ̀rẹ̀ sí kàwá gẹ́gẹ́ bí aláwùzáyí sofiyanu sauri wa malik ibn anas ẹni gbogbo àwọn eléyìí tó bá kọ wọn bákan ni wa shafi'i ọtí ń rí díẹ̀ díẹ̀ sọ́dọ̀ àwọn kéwù wọn wa ahmadu ibn ambal wàlúkọ́sùn ibn salam tọ́ba kọ̀ọ̀kan náà làwọn yìí wọ́n bẹ̀rẹ̀ sí kà wọ́n wọ́n wá mú ẹ̀gbáǹpù wá ní tọ́ba kọ̀ọ̀kan wọ́n máa ń ká ní alámísírí sọ́rí ìsìnyìn àti gbogbo ẹni tó wà náà wà lórí orípa wọn ó ti orípa gbogbo àwọn àyèmọ̀ orípa kan náà ni ìlànà kan náà ni wọ́n mú jáánà bá ti kó lè mẹ́tẹ́hábí tó jìnnà sí ìlànà àwọn àfáà ọtún wa ní wọ́nà tó ń wò ọ̀tá síbẹ̀ o gbàtí mọ́mọ́ àdúrórí wọn ni wọn kí náà wí bala masoila. wọ́n tẹ̀ wulẹ̀ bí abdullahi ibn mubarak wọ́n bí dàrẹ́ imam fi kulli alfunun wal abuwaabi dil khayra abdullahi ibn mubarak. àgbà onímọ̀ yìí gbà tí wọ́n bí mọ́nì jama àwọn ah, ogani jama tí ànábi ní bìlùsùnmì jama aleikum jama àwọn ogani kí ni inú bára kúrú. wọ́n ní àwọn tó dápẹ́ jama mọ́ dára ẹ láàmú àwọn tó yẹ ká kọ́ ṣe ọwá ní kọ́lá Abubakar ọ̀ní Umar ìwọ́n ká àwọn Abubakar Umar Usman ọkọ̀ ká àwọn àwọn sàábé lọ òfìlẹ́ẹ̀ tí wọ́n ń kà wọ́n àti wọ́n tó jẹ́nẹ́tì ẹlẹ́ẹ̀kejì àwọn tán àwọn tán fẹ́ jàmá ẹ̀ ọkà wọn kà wọ́n. wọ́n lẹ́mú yẹn zani. wọ́n ní kó yẹ gbogbo yín máa ń kà wọ́n ọba fi dérí Muhammad ibn Thabit wal Hussein ibn Waqidi sẹ́ra àwọn méjèèjì fi tabaqati shuyukhi Abdullahi ibn Mubarak àwọn àfáà rẹ̀ méjèèjì ó kà wọ́n kà wọ́n fún wa kà wọ́n débi pé tó fi dé àwọn àfáà rẹ̀ méjèèjì tọ́ ẹn tó béèrè béèrè riwaya yìí riwaya Ali ibn Hasan ibn Shaqiq òun ló ní sú ilẹ̀ Abdullahi ibn al-Mubarak kama fi tarikh Dimashq ó ní a ti gbọ́ àwọn tó ti kúnnù ọ̀dà àwọn oníjàmọ́ láyé nìsín sàn ń gbà ní ọmọ akẹ́kọ̀ọ́ yọ́sà kí ẹ̀dùn wá ní bàbá àlùbáyé bàbá kìnnìkan ọ̀nà àdìgbò àlùbáyé ọlọ́run ọ̀fẹ́ wọn àdìta tún lè jẹ mọ́ ẹ̀ nísìnyí ọ̀fẹ́ kó dákọ̀ àlàyé kọ́lá abu hamzata asukari abu hamzata asukari nínú àwọn tó bá kọ́ ṣe é fi abdullahi bin mubarak náà ni o nínú àwọn afá rẹ̀ ṣùgbọ́n mo ti ń ṣe kí ni láyé záàlú hayyan òun bẹ̀ láyé jọ́nà abu hamza yìí alimáríwájú nílùú abdullahi bin mubarak náà nínú àwọn àgbà onímọ̀ zaid ọlọ́run ti kẹ́ ẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dáa ọ̀dàjẹ́ ń béèrè béèrè kan tíra ẹ̀kan yìí náà ló kù yìí. a ìbéèrè wọn tó kọ ní ìgbésí ẹ̀rọ àwọn. kí ló dáná ń pè ní àsúkárí torí pé kí ni ẹnìkan ní bazúgà náà kí ló fi ń pè ní àsúkẹ́rì náà àtàn tí ìṣẹ́bà ti gbàǹgbà àtàǹtà padà ó àtàǹtà ti ṣíwájú náà. Now, mo ní ọlọ́run kẹ́ wọn bàbá yìí pẹ̀lú ohun tó dùn ọ̀rọ̀ tó ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn rẹ̀ dùn gan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ kìdí fẹ́ mọ́ tẹ́lẹ̀ àṣàjì mashallah òfin bó ṣe rí nù ṣẹ̀rí orúkọ yìí abu hamza ni muhammad ibn maimun abu ta sukari almarwazi ọ̀kan náà àgbà fáàrà dìṣẹ́ ni نعم طبقة الشيوخ عبد الله بن مبارك المروزي عالم جليل أم الدلاء nínú àwọn nígbà tí wọ́n fi tàfitìyàn síyàn mímọ́ láàyè tàbádàrú ìlàdín tí wọ́n bá fìyàn tàfitì sí kìkìnní kan tọkọlọ ò ní tètè lọbẹ pé kí ló bá fi ń pè é ní orúkọ yìí ni àwọn àwọn afọlájú ní ẹjọ bọyọ na wọn pé àwọn nísìbà kan àwọn àfitì kan tó ṣe pé yóò wẹ anisbatu alkhafiya alati laysat ala ghairi zahiriha tí wọn ṣàfihàn sí kìnìkan. àwọn èèyàn wọn ò ní tètè lákàyò ẹ̀rìnbá tí mo ní àsúkárí àwọn èèyàn ní kí ni intasúgà èyí táwọn èèyàn máa ń mọ̀nà èèyàn bá ti ṣe kíní kan pé ọmọ bàbá aláàgó torí pé kí ni intago ṣe máa lọ sọ́dọ̀ ọkùnrin ń bá ta yẹn torí pé kí ni ń èyí tí mo wá sí làkàyà àwọn èèyàn ó lè jẹ́ súnà ó lè jẹ́ ṣẹ́ ó lè jẹ́ lé ẹ̀ ó lè jẹ́ ìlú ẹ̀ àlè lórí ó lè jẹ́ báwọn báwọn ṣùgbọ́n àwọn ní síbẹ̀ míì yóò jìnà sí táwọn èèyàn tani mo example wa Abu Nu'man jáyá mọ́júdá àmàtọ̀ tani mo example mi wa nínú àwọn tó ṣe pé asan ìjàbọ̀ Aisha nígbà asan ti padà o ọ̀yá asan mo tún fi mí kún Khalidu al min ruwat al-hadith al-mashhur kí ló ìtumọ̀ rẹ̀ ní Khalid al-Hadza kí náà pè ní Hadza oníbàtà kí ló wùdí náà fi ń pè ní oníbàtà ọkàn ọkàn lọ́rẹ̀ ṣùmẹ̀kà kan ìmọ̀ ń jòkó tì ọba sọ di alidu ṣùmẹ̀kà ẹ̀rí kó jìnnà sí ẹ̀ka lọ́rẹ̀ ó ti wá di irú rẹ̀ náà ní Yazid ibn Suhaib al-Faqir ẹ̀rí Sheikh Abdulmohsen Abad saddadahullahi wa ahsana khatimata tamadarin yìí yaqif ó yìí báyìí nínú àwọn orúkọ tó ṣe pé kìnnì kò yí wá sí làkà èèyàn ọkùnrin tó ń pè ní alifakiri èèyàn fẹ́ wò pé kí ni ó wá sí làkà èèyàn bóyá a láìpẹ́ rẹ̀ lè wọ́n fi ń pè ní alifakiri rárá kánà yẹ ṣẹ́kì min faqari zahrihi èyí ni ah, ẹ̀yìn kan dùn mí egun ẹ̀yìn kan ń máa ń kọ́ńplẹ̀ nígbà wọn ní màá ti jòkó báyìí ọ̀wẹ̀ wọ́n bá sọ di ah, alfaqir kí ni ẹ jìnnà ó jìnnà fún ti ní sípà ẹni pé bí faqaru zahar egun kan nínú egun ẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n ti bá ẹ̀kọ́ máa ní egun ẹ̀yìn dààmú kan wá fi sọ di nísìbà rẹ̀ ẹ̀rí ẹlòmíì náà kọ́kàn tí ẹ̀ máa lọ ní ìsìnkọ́kà kí ẹnìkan ó kí ó ẹnìkan wọn á jẹ́ pẹ́ ní fúlàní ní ìdẹ̀rẹ̀ àbá fúlàní má bínú o àbá yàyà mo rí tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé rárá haúsá ní ń ta àbá yàyà dà ó ti lọ tọ̀ ọlá haúsá ní kìí ṣe fúlàní o tí ẹ̀ wá kí fúlàní gbé náà lè wọ́n ní àá bó o ti mọ fúlàní àmọ́ màá ṣe mọ́kàkí náà ni wọ́n ní àá. Ah, fúlàní náà yẹn kà sọ di fúlàní ẹ̀ka wọn pé ah, ẹ̀dá mọ̀ ẹ̀mọ́bìnrin wọ́n máa ń fúlàní ṣé ìpìlẹ̀ yín fúlàní ni ní tọ̀ bá ṣe rí inú o yóò tẹ̀ wá rojọ́ ó mọ̀ kí fúlàní yọ kàn ní ọkùnrin kan lọ́kàn rí mi ó fi fúlàní ó sì tẹ̀ mọ́ mi lánàá àwọn orúkọ mi ń bẹ bẹ́ẹ̀ kọ́dà ó lè máa ṣẹlẹ̀ náà ní ẹlòmí lè lọ gbá bọ́ọ̀lù mi kan kankan fún lóko ọ̀kan láti gba náà yóò bá dogun àná sílẹ̀ yín jẹ́ lè pẹ́pẹ́ sí ní yóò ti tọ̀ pẹ́pẹ́ mo gégé ńjọ kan mo bá jẹ sọ́ba di tẹ́lifẹ̀sì láti sinmi láti jọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú àwọn nǹkan yìí bẹ́ẹ̀ náà ni albunani sábìtì albunani alladhi yarwi an anas ibn malik min ahli albasra. ìjọ kan bá ní pé àbí àwọn banana tu alasọ àwọn kan yìí ni bẹ́ẹ̀ sì ni kọ̀bílà kan ni banana tu kan ní kọ̀bílà tu kọ̀bílà tí wọ́n sá wà báwọn báwọn àwọn onímọ̀ hadith wọ́n tún fún ní báàbù lọ́tọ̀ àwọn tó ṣe pé nígbà tí lọ Abu Hamza As-Sukari jọta ṣúgà o kò sí wá láti ìdílé oníṣúgà bí kò ṣe pé kí ni ọ̀dà láhàn ẹnu rẹ̀ sì dùn náà. Ìgbà tí Abdullahi bin Barak tí wọ́n ń ka àwọn tí ó ń ka àwọn èèyàn pé jàmọ́ ẹ̀ tán jẹ́ jàmọ́ wọ́n ń ka àwọn àgbàfà onímọ̀ náà. Náà, wọ́n tàbá wo generally nta gbàlérò pẹ̀lú kéèyàn dún ní májàmá pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad. Òun náà ni tó ṣe ọ̀ranyàn fún ẹni tó jẹ́ mọ̀kálà tó gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni gbogbo àwọn onígbìyànjú tó bá panu pọ̀ lé lórí sọtìyé gẹ́gẹ́ bí Bukhari ṣe sọ pé hum ahlul ilm àwọn onímọ̀ ẹ̀sìn kan dó lórí agbárin pé eléyìí lóòótọ́ láwọn tí wọ́n jẹ́ onímọ̀ òdodo àwọn náà ni wọ́n ní nígbà tí bàbá yìí wá sọ pé kásá fi sọ́márì pé al-jama'atu hum ahlul ilm náà tọ́lọ́mbá ní àlùmọ́bà الثاني. sani yìí. tó bó làwọn adáwọn onímọ̀ mọ̀ ẹ wo wọ́n ti ṣàlàyé àwọn tí ń jó ní mímọ̀ ó wá kó bó ìyá ti fẹ́ dáwọn mọ̀ náà. ìmọ̀ wọn náà ni kí lọ sọ ní mímọ̀ dó ní mímọ̀ bí ilmihim náà. Afa onímọ̀ jàpọ̀ ti dé tó sọ wọ́n di ẹni ọ̀tọ̀ náà ẹni pò náà nù òun náà lọ sọ wọn dẹni ẹ̀ṣà. báwọn yẹn bá fi àìmọ̀kan wà ká fi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ èyí tí wọ́n jogún látọ̀dọ̀ Imamil Mursalin ẹja wòye ọ̀rọ̀ yìí ìpìlẹ̀ rẹ̀ ni pé ó ṣẹlẹ̀ láyé ànábì ẹ máa gbọ́ ànábì ànábì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ọlọ́run àwọn sálà ìjà máa gbọ́ nù náà ẹ sì máa bá wọn nígbà tí gbogbo ẹ bá ń darú tí ń darú tí ń dàpọ̀ wọ́n dúró ọlọ́wọ́n mú wọn dó ẹsẹ̀ wọn ò ní yẹ̀ kò sí bí wọ́n ṣe lè fẹ́ atẹ́gùn ìrújú tó kò ní dọ́dọ̀ wọn. ṣáìtú ìgbà tó ṣe pé ìgbà wọn ni àgbọ́yé ọmọ ènìyàn ọ̀rọ̀ ọpọlọ rẹ̀ ọmọ dàrú nìkan ẹ̀dá fún gbogbo ẹgbẹ́ ti dàrú àmọ́ ìtàṣẹ̀mọ́ rárá àwọn onímọ̀ oyè wọn ó clear wípé eléyìí rújú ni eléyìí bẹ̀sẹ̀ ọlọ́run ọba jẹ́ ni eléyìí òótọ́ bi tó wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lásìkò yìí tí gbogbo ẹ bá ń dàrú tí ń fọ́jú pọ̀ kò ní sẹ́ni tí ó là àyàfi àwọn tọ́lọ́wọ́n ọba fún ní mà torí pé ìrìnà gidi bàṣẹ́rọ̀ ń bẹ pẹ̀lú wọn òhun ọ̀lẹ́ ìlú. àwọn mọ́ni àhìlẹ̀ ìlú bẹ́ẹ̀ ni àwọn tó bá wà pẹ̀lú wọn tí ń tẹ̀lé wọn náà àníbò ṣe dá wọn mọ̀ àwọn ni wọ́n do òkè tó dó wámúwámú ni wọ́n àpáta tó rinlẹ̀ ni wọ́n. náà wọ́n do ọ dá wọn lójú ọmọ kó dòdò lọ́rọ́ lọ́wọ́ tí gbogbo ẹ̀ bá lọ wéríwéríwérí ọmọ pé ẹ̀ alhaqqu òdodo ni ó lékè ní tí wọ́n ti rí nǹkan yìí òun náà nìkan ìmọ̀ náà ní fi wọ́n lọ́kàn balẹ̀ lójú wọn dúró báyìí tí ó ẹ̀rí gbogbo nǹkan yìí bẹ́ẹ̀ lè wọ́n máa rí láwọn àsìkò kọ̀ọ̀kan àsìkò tí ò sí ni gbogbo fitan ti ń fẹ́ káàkiri gbogbo ayé ẹ lọ wo fatiwa àwọn àìmọ́ fi hàdà làásù fi zamanina hàdà wà mí amsalihim alàlámàtú ibn al-fawzan especially fawwa rahi fi tabiyin الفتن عند أمواجها فبجد تكاد تتفق أقوال الأئمة العلماء المعاصرين يكون يورو بدر فتنة أجيك بابا فوزان يصره فهو نجم فهو نجم pé á ah, kìnnìkà tún ṣẹlẹ̀ àwọn ń ta kìnnìkà wọ́n tún ní wọ́n ń ta ayé wọ́n tún kìnnìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so لعل الوقت سيأتي لبعض الأمثلة لاحقا إن شاء الله نعم ẹgbọ́n tí ọ̀kan náà àwọn àgbà Ibn al-Qayyim wí ó ní kí ni إن فإنه قد وصف في العلم فلا تستفزه الشبهات فإذا وردت عليه ردها حرس العلم وجيشه مرمولة مغلوبة مباني أري بمفتاح دار السعادة كتابه مفتاح دار السعادة إن الراسخ في العلم ẹ̀tọ́ bá rí ẹsẹ̀ wa àwọn tí wọ́n والي onímọ̀ أنا wọn wálẹ̀ kò sí kò ní jẹ́ yẹkínu wọn ìdánilójú yẹn wọ́n dúró ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lórí ìmọ̀ yìí ni kò sì ní kó ròyìnròyìn bá wọn kò ní kó darkness pé he sáà ní padà báyìí rárá torí pé kí ni lè anahu kọ̀dọ̀rọ̀ sáà fílẹ̀ ìmọ̀ yẹn wọ́n rí ẹsẹ̀ wà lẹ́bẹ̀ẹ́ ó dúró níṣẹ́ fàlàtẹ̀sẹ̀ fi zòhò aṣubuhat gbogbo oríṣiríṣi àwọ̀ tí ìrújú bá gbé wá ó dùn ni o bal idha waradat alayhi raddaha idha waradat alayhi raddaha harasu al-ilm bó bá gbé wá ìmọ̀ yẹn àwọn tí ń jẹ́ ìmọ̀ tí tí mọ̀ bó ṣe ń sọ nǹkan ìmọ̀ sọ wọn ìmọ̀ òdodo yìí yóò là wọ́n bẹ́ẹ̀ làwọn ọmọ ogun ìmọ̀ ìdúdú yẹn mọ̀gọ́lò la yọ padà di tí wọ́n dẹ̀ ń pápá mára òun ni ó wà lẹ̀ ìrújọ́ lọ òdodo yọ padà lékè náà. nínú tá fi dún ní mímọ́ òun náà nìgbìyànjú wọn jihad wa da'watihim ila Allah ìpèpè wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní wọn ò ní sùn wọn ò ní wo àsìkò wọn wọ́n bá lè hùmọ̀ làǹfààt wọ́n lè hóódó fi sẹ̀lẹ̀ ìgbìyànjú tó pọ̀ sójú ọ̀nà ọ̀rọ̀ wà yóò rọ̀ fún un. nínú tẹ́sí mo ní mímọ̀ òun náà lẹ́sìn wọn ẹlẹ́sìn ọlọ́run ọba ni wọn kì ṣe pé bóyá ẹ wàá rí ààyè wọ́n lè jura wọn lọ o àmọ́ ìmójútẹ́sìn àti payà ọlọ́run wọ́n bá sọ wọ́n bá wúwà wọ́n bá sọ èyí tó jẹ́ tiwọn èyí tó jẹ́ tẹlómìn ní kọ́síyàtìlá ìpayà ọlọ́run kò ní sí pé a ah, mo fẹ́ ṣèkínní àgbọ̀dọ̀ eléyìí ọ̀gbọ̀dọ̀ ṣe ẹ̀wọ́n náà gbé báyìí kò ní sí bẹ́ẹ̀ ìpayà ọlọ́run ọba ọlọ́run ọba ni wọ́n gbé síwájú fi aqwalihim wa a'malihim náà. torí pé àwọn náà dá ọlọ́run ọba mọ́ ọmọ sí gbogbo táwọn ń ṣe yìí àwọn jábọ̀ rẹ̀ wájú ọlọ́run ẹ̀yin ẹ̀gbọ́n tí ọlọ́run ọba wí ọlọ́run ọba ní àwọn olùpáyà ọlọ́run ọba di òun náà làwọn àfa torí pé kí ni àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn ni wọ́n mọ kí ni táwọn ń wí àti báwọn ti bá ọlọ́run ọba wọn pàdé náà. ọ̀rọ̀ ayé ìmúmúlẹ̀mí wọn wọn bàbára ayé máa wáyé kì í máa rìnrìn ayé ìwà ayé ìfẹsẹ̀ ayé àti gbogbo tọ́lọ́máyé òun kọ́ ni wọ́n gbèrú tọ́ ayé lè máa lé wọn o àmọ́ wọn máa sàpọ̀ ni kì í ṣe ká yé náà gbé síwájú alkiyama náà gbé síwájú ọ̀dà bá yé bá ń ṣe kí ni o ní ń lépa wọn náà. فأيما رجل رأيت فأيما الرجل رأيت المعتزلية من أمته من أهل الحق واعتبروه عالما ورأوا له بيادته وعلمه wọ́n ní tó tún fi mà pẹ̀lú àwọn àròyìn wọ̀nyí òun làwọn èèyàn fi ń dá wọn mà débi pé gbogbo ẹnikẹ́ni téèyàn bá ti rí nínú àlè ó mà tí àpapọ̀ àwọn èèyàn panu pọ̀ táwọn tí sì ń sọ̀rọ̀ yìí àwọn olódodo ní pé lágbájá onímọ̀ ni àwọn tí ń sọ bẹ́ẹ̀ gan àwọn ẹni òótọ́ àwọn ẹni òdodo onímọ̀ ni wọ́n wọ́n wá kọ̀ǹsídà rẹ̀ pé lágbájá ah no no no no rọjòló fúlánù àlè wọn wá ń wí bẹ́ẹ̀ wọn wá gbé àsíá ìdásíwájú fún àti mẹ́ẹ̀ má dàrẹ́ láàmú ma fàhùwà àlè wọn náà gbà kó ní mímọ́ ẹ̀ ẹ gbọ́rọ̀ tàtún ní sheikh islam ibn taymiyyah náà. ومن له في أمة الله سلطان عام بحيث يثنى عليه ويثنى في جماهير أبناء الناس فهؤلاء أئمة الهدى ومصابيح الفجار. شيخ الإسلام ابن تيمية ó ní gbogbo ẹni tó bá ti jẹ́ ọlọ́rọ̀ òdodo aláhàn òdodo débi pé ọlọ́run ọba fún láhàn òdodo ìpèpè òdodo ọ̀rọ̀ òdodo ẹ̀sìn òdodo àwọn èèyàn wá ń yìn àwọn èèyàn máa ń dárúkọ rẹ̀ kéde tó ń wá nù ẹ̀sìn ló kàn ṣùgbọ́n ó padà rí kọbúl ládàá náà wà yóò hùmàd ajinas oríṣiríṣi àtàwọn olówó àtàwọn ọlọ́rọ̀ àtàwọn onímọ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ ọmọ àtàwọn ajinas pé a nu àfa dáadáa bá ṣe báyìí sọ̀rọ̀ báyìí tó bá ṣe báyìí ó kálukú wá ń sọ pé ẹni rí ni lágbájá lọ́pọ̀lọpọ̀ ìgbà fàáwùlà àìmọ̀tòlò òdà ẹgbà fáwọn ẹni àwọn ẹni síwájú nù wọ́n máa sọ bẹ́ẹ̀ tó àdùjà àwọn ní àtùpà fún òkùnkùn ìmọ́lẹ̀ fún gbogbo tó kùnkùn bá wà náà. وهذا حق فالمسلمون شهداء الله في الأرض نعم wọ́n ní bó ṣe rí rèé ọ̀rọ̀ ṣẹ́fì islam yìí torípa àwọn mùsùlùmí náà ni ó máa jẹ́rìí lórílẹ̀ yóò máa jẹ́rìí àwọn èèyàn gẹ́gẹ́ bí adífi anas radiyallahu ta'ala anhu adífi àtìmọ̀ náà ni anas kọjá níbi sàárè méjì kan àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹnìkan dáadáa wọ́n ń sọ̀rọ̀ kọjá ń kan wọ́n sọ̀rọ̀ rẹ̀ láì dá. ìkíní kejì ànábì gbólóhùn kan náà ló wí wájà bá ti alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì wájà bá náà rà ọ̀kan ti tún jẹ́ wájà bá kejì ó jẹ́ gẹ́rù wájà bá ti ni ọba yà sàbí lẹ́nu wọ́n ní wọ́n rùgbọ́n ló ó ti jẹ́ wájà bá ti lẹ́ni rí wájà bá ọ béèrè ànábì bá sàlàyé bẹ́ẹ̀ sẹ́ni tẹ́ ń ẹni rí tẹ́ ń sọ ohun bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ ọlọ́run ẹni tẹ́ ń sọ ọ̀rọ̀ rẹ̀ níbi ohun bẹ́ẹ̀ náà ni ẹni bí lọ́dọ̀ ọlọ́run kéte pé ọ̀rọ̀ wọn tá ń sọ ló sọ dẹni bí àmọ́ṣẹ́ rí orípa rẹ̀ tó kù lọ́lọ́run ọba fi fi ọ̀rọ̀ yẹn tí wọn lẹ́nu tá fi ń sọ̀rọ̀ rẹ̀ ní ire àtẹnìkejì náà òun lọ́fà ànábì fi wá ní fàwájàbá ti lahùn jẹ́nà ìyẹn ní rí wàhádà àtìlẹ́yìn àdéhìn ṣára ẹni bí ẹ rẹ̀ láburú fọwọ́jẹ̀ bá ti láhùn náà antum ṣuhadá náà máa jẹ́rì tọ́lọ́hún bí ẹ̀ ń pé tọ́lọ́hún ṣe fún irú àwọn kíní kejì wọn ẹ̀yin náà ń jẹ́rìí sí inú. ọ̀nà tá a tún fi ń dá o ní mímọ́ mà ẹ má kà o torí pé mọ̀ èèyàn ní àǹfààní ẹ̀kọ́ kan nù ẹ̀rí àsìkò ní òsì mọ́ òun náà wá ní pé ẹni tó kẹ́kọ̀ọ́ káwọn àǹfààní náà tó wá jẹ́ ìgbà lágbájá ààyè bó ṣe rí nìyẹn ní àwọn generations láwọn fi àtúbáàkì wa mùrúrí al bó ṣe lọ́nu tó ṣe pé fi àjíyàn bainal ulama tó ṣe pé àwọn àfọ́ọ̀mà kó jọ àwọn àfọ́ọ̀mà ẹnu àwọn àfọ́ọ̀mà kò lórí pé lágbájá àwọn nàná kọ́ ò àfẹ́lẹ́ yọ sọ afátọ̀ wọn sọ wọn nínú kẹtẹ́ fi mọ̀ nù. náà. wọ́n àtúnṣe pèsè sí wọn ni pé àwọn olùmọ̀ àwọn náà pọ̀ nǹkan yìí sáwọn ọmọ kéwù wọn الذين يتبوؤون من بعد منازلهم وتصبح لهم الريادة àwọn tó ṣe pé báwọn bá lọ tán generation tí ó ṣẹ́kù wọ́n gbìyànjú àwọn náà kọ́ wọn ìmọ̀ ẹ̀sìn rí àlàyé ẹ̀sìn rí náà. àwọn ni wọ́n padà jẹ́ níwájú létà generation tí ń bọ̀ àwọn ni wọ́n padà take over pàtàkì àwọn kan bá lọ eléyìí ìsìnkú náà ṣe parí ẹ̀ sunnatullahi àwọn kan máa ń lọ generation mi ọmọdé tó bí tọbakọ́ọ̀tù nù ní Muhammad ibn Sa'd ẹ bá gbọ́ tọbakọ́ọ̀tù al-ulama tọbakọ́ọ̀tù an-nahwiyyin tọbakọ́ọ̀tù ahli al-lugha tọbakọ́ọ̀tù al-mu'arrikhin gbogbo tọbakọ́ọ̀tù yẹn fi generation ọ̀pọ̀ jẹ́ bàtà wọn léyìí lọ tán ẹ̀rí tabani abẹ́rẹ́ síkà báwọn sọ̀hábà wọ́n ṣe dèlífà fáwọn tàbíyìn báwọn tàbíyìn wọ́n ṣe dèlífà fáwọn àtibáwò ilá yawmina hadha bí ṣe ń lọ ìmọ̀ yìí kìí ṣe pé èèyàn ká kì í mọ́lẹ̀ yóò fi máa ka ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ al-ilmu la yukhadhu min as-suhuf wal-ilmu yukhadhu min ahli so èèyàn kẹ́kọ̀ọ́ ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn onímọ̀ yìí ibẹ̀ ni tí èèyàn fi wọ́n mọ̀ ní pé táwọn náà bá jẹ́rìí tó máa pè lágbájá táyà ń dọ̀ṣẹ̀ sí lágbájá onímọ̀ yìí náà. ولا يتصدر ما ولا التلاميذ حتى يروا إقرار المسلمين. ẹ sì ní ọmọ tí ó kàn kó sáré síta pé à mo ti mo ti èmi rẹ. kí ti fóun ní ọbẹ̀ síta tó sọra rẹ̀ di àgbàfà rárá o hátà yàrá ìpìrọ̀rọ̀ mọ̀ṣáyéfì ní làwọn bìrẹ̀ táwọn afáàrí sọ pé lágbájá àà onímọ̀ ni lágbájá ó ti tó dá sọ̀rọ̀ ẹ̀sìn lágbájá nítorí bá sọ ẹgbà pímọ̀ ni náà. wọ́n sì fún níyọ̀ǹda tó máa kọ́ ọ máa kọ́ àwọn èèyàn ó kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ó jókòó ó ṣe é fatiwa kọ́lá lè máa ẹ̀yìn ẹ̀gbọ́rọ̀ náà mú Málìkì ẹ̀gbọ́n. èèyàn gbọ́dọ̀ tí ìríra rẹ̀ pé nínà tí mo kí ni nínà lè mú gbóhùn tá a kọ́ lọ́dọ̀ yẹn nínà ti lè wí àti ń kọ́ láti jọ yìí má ti rí rẹ̀ títí tó fi béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ jù ọ lọ ìpè ìjó ti tó Allahu akbar ọ̀yẹ̀ká dára lórí ọ̀rọ̀ yìí wallahi ìjó ti tó tí ó sì ní gbàtàjẹ́ tí ó sì ní òpé à ọmọ ẹ̀kọ́ rẹ́gí mi ní olú sáàtẹ̀ mi ni ẹ̀rí ògbò owóró tó pa òjò ọ̀hún ìgbà ọfẹ́ lò ọmọ gbà ọ̀nàfẹ́ lò ọmọ gbà ẹ̀wùjọ́ ti ti ń jáná sí ọwọ́ àti pé kìíní ọ̀rẹ́ à mọ bẹ́ẹ̀ èmi ní olú tèmi ọdún rẹ̀ ló mú tí ń lò láyé mọ́ á tó àti gbogbo pálapàla yìí tó mọ́ àtúnṣe pé gbogbo ẹ̀ náà tẹ́lẹ̀ náà irọ́ náà ni ìrọ̀lọ́ba dé if not wàláhì ìjọ because afa náà mọ̀ níjọ́ mi ìwòye àwọn olùmọ̀ máa wòye kódà wọ́n lè rí i pé ìdíkẹ́ni yìí kù sí àìfarabalẹ̀ ni rárá ò tí ì ṣèkínni tí ó lè pé hátà yá kódà àdálì wọ́tàm tí fi láwọn ẹ̀kọ́ kan wọ́jú ló hádìí àdáàtì kò síbi tó ti lè kọ́ wọn ìkọ̀nù tíra ilà bìlìmọ̀lá àzàmà wà ilà ìdíyàn bàjẹ́ yóò dùn jòrò kó wọn tó ṣe lọ. gbogbo àwọn kan wọ̀nyí èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ torí pé ṣòro ni pé bẹ́ẹ̀ bá bẹ́ tata òní lè bẹ́ wọlé mọ́ kọ́dà káwọn kan yọ hàn sí. so ó fi jẹ́ pé irú àwọn àṣeṣí wọ̀nyí kì í ṣe pọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látàná ẹnìkan ò ẹnìkan ọláhì àti kádàrà ọlọ́run ni dẹ́ńtí sáà ló wá lò láyé abọ́fẹ́ sẹ̀sìn ọlọ́run fi sáà lẹ́yìn àwọn olùmọ̀lá ń sọ̀rọ̀ wọn yìí kí ló ń wá sáà káàkiri sí tọ́ ṣùgbọ́n mọ́lìkì ni kò tọ́fẹ́ nìkan kó béèrè lọ́wọ́ ẹni tó nímọ̀ jùlọ pé bẹ́ẹ̀ ni àjẹsílẹ̀ máa jòkó kí n máa ní nǹkan yẹn àbí mo lè máa sọ mo lè máa ṣe wọ́mọ́ mọ́ mọ́ lè fi nípa ẹ̀yìn dá sọ́rọ̀ ẹ̀sìn pé ẹ̀dàkùn á ní fatiwa rẹ̀ sí. àfìgbà tí mo bi Rabi'a àfa rẹ̀ nù àti ta ni Yahya bin Sa'id al-Ansar ó ní mo béèrè gbogbo àwọn àfa rẹ̀ nù al-Ansari. fa amarani àwọn méjèèjì náà wá ní à ah, ó ọ̀pá mi láti ẹni kọ́ yá ó dá sọ́rọ̀ ẹ̀sìn. kama yìí kí wọ́n kọ̀ fún mi pé káì ó kù jẹ́ ẹ̀mọ́ dàn o omi lantà hajj kúrò yìí ní dásọ́rọ̀ ẹ̀sìn rárá náà. ọ̀kọ́ ní sẹ́kúndù mẹ́rin àhábà yìí ti sẹ́kúndù lè tàbí ìkọ̀tún sí ọjọ́ rẹ̀ حتى يشاور فيه أهل الصلاة والفرد وأهل الجهة من المسلم فيرعوا أهل لذلك جلس وما جلست حتى شهد لي سبعون شيخا من أهل العلم أني موضع لذلك. أتبرني اسمه ملك التصوف. ليس كل من أحب أن يجلس في المسجد للتحديث والفتيا جلس kìsìgbò ẹni tí ń wù tó náà fẹ́ jòkó mọ́sálásí láti máa sọ̀rọ̀ láti nígbà tó ṣe pé eléyìí hadha huwa al-ma'hud fi ahdi òun ni ó ti ní àwọn òṣùwà náà bí òpó báyìí mọ́sálásí tó ń rí fáàsì òun náà ni mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam ó ti ní ààyè kọ̀ọ̀kan irú àwòrán yẹn náà ni ọ̀kan lónìí tẹ́bá dé yòókó yìí afa kan wà nbẹ eléyìí afa kan wà nbẹ eléyìí afa eléyìí kọ́ tàwí eléyìí kọ́ eléyìí kọ́ eléyìí so àwòrán rẹ̀ ìtẹ̀yẹ́ kó yàtọ̀ wà bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ lónìí wọ́n fún yàn ní kí ni ìjáza àbí tí ó lága tí ó jòkó ní àyè lọ́hùn irú ẹ̀ bó ṣe wà nígbà yẹn gbogbo lóyún náà ni gbogbo mọ́sálásí ànábì ń gbà kọ́dà láyé àwọn ìmáàmù Málíkì irú àwọn kan yìí náà ń bẹ láwọn mọ́sálásí míì lèmi láwọn mọ́sálásí àgbáyé míì tó ṣe pé especially ó kọ́mọ̀ ní àwọn ìlú irú àwọn Somali kìnìkan àti àwọn Djibouti kankan ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ìmọ̀ nínú mọ́sálásí ni nínú mọ́sálásí ni kọ́lá jẹ̀sìn ní àwọn lárúbáwá àwọn àfẹ́sìn wọ́n fẹ́ kọ́ sólò fíkì tó bá kọ́ tán ó padà sí fíkì tó bá kọ́ fíkì hadith hadith mi báyìí ilmu sira ilmu sira kàtà tó jẹ pé ilmu qira'at kankan àwọn afáfọ kan láàyè kọ̀ọ̀kan ìtọ́ba lérò nù wípé èèyàn ní dá sí ọgbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn ètò ìgbà tó wù náà ní pé ọ̀yẹ́kì nínú àgbà mo ti mọ̀ mo ti hà mo ti gbọ́ yé mo fi jẹ́ pé yóò béèrè pé ṣé mi láti máa tó kí n máa kó àwọn èèyàn jọ kí n máa wa ahlul jihad من المسجد فإن رأوا أهلا فإن رأوا أهلا لذلك كما رأيك potentiality yẹn ti dé òun ti tó ìgbà òun ni kó tó jókòó kó náà máa kó àwọn èèyàn wọ́n máa rìkì ní wọ́n máa jàlá kọ́dà èmi ìjòkó pé káwọn èèyàn wá máa kọ́ mọ́ ẹ̀sìn lọ́dọ̀ حتى شهد لي سبعون شيخا من أهل العلم ẹni mọ́wúdẹ́rún ìlà àgbà tí ètò tó sẹ́fúntì àwọn olùmọ̀ wọ́n jẹ́rìí pé Málìkì à ó ti dàfà o Málìkì àgbàfà ni ọ Málìkì ó lè kọ́yàn ní mẹ́sìn Málìkì ó lè sọdásọ́rọ́ ẹ̀sìn ipò rẹ̀ ti dé bẹ́ẹ̀ ó ní tí ò less than nínú àwọn olùmọ̀ pé ìwọ ni ayé rẹ̀ ti wọ̀ tẹ̀ kì í ṣe pé bóyá bí tẹ̀sà yìí yà kìnìkà kìnì gbogbo tó wí àwọn náà lè wí kìnìkà kìnìkà rárá o so Imam Malik ní kéèyàn má jẹ́ kí ó gbé òun débẹ̀. لعلنا نقف هنا إن شاء الله تعالى آه دخل علينا وقت العصر نقف الدرون بقولوا إمام مالكي bóyá ká ṣe àmì sí i kó tó di pé a máa lọ àwọn elétò dáwọ́rọ̀ bí ìdínlẹ̀ ta'ala wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ fi tó wa létí mubashara ba'da sọ̀la bí ìdínlẹ̀ ta'ala àbí sí ba'da sọ̀la àwọn tó ní ṣe lórí ọ̀rọ̀ shahadat ìgbà wo ni dáwọ́rà mi ò tún wáyé àtàwọn ìfàdáǹtì míì náà bí ìdílélá ìtààrà ṣùgbọ́n kó tó dásìkò náà kó tó di pé yóò di ẹ̀yìn sọ́ra ẹ dákun ẹ̀yin ẹ̀kọ́ àwa wọ́n fẹ́ ká fi àsìkò yìí dúpẹ́ fún mọ́àsákàtú dáre bayani wọ́n ti tí wọ́n ṣe ìgbìyànjú yìí pẹ̀lú akitiyan tí ó ṣe pé jòódù fàrdíyà àjẹrasí ni pé à kódà àná bóyá àná ni àbárò àná nà ní èmi tó mọ̀ pé wọ́n tẹ̀tún ń wò pé ẹ̀jẹ̀ ká wo kódà bí òjò níwọ̀n lọ ìyẹn wájábà ráìsì kan fún wa ọlọ́kọ̀ sàn wọ́n lẹ́sàn rẹ̀ kò ní dùn mọ́ dr sáàdù ní ṣùgbọ́n ẹ má bínú وعلى رأسهم هو جزاه الله خيرا gbogbo tó ní ṣe pẹ̀lú ìnáwó tó pọ̀ jù àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ètò ẹ̀rí ẹlòmíì bá kọlù wọn wọn yóò sì tì wọn ṣubú àwọn ẹ̀wọ̀n lọ́kàn jazakumullahu khairan ìgbìyànjú àgbàtọ́sán súnmọ́ níbi àná ìgbìyànjú pé ká tún múlẹ̀bí wá gbòòlè lórí ọ̀tẹ̀ ká ọlọ́run sábò náà ọlọ́run bá kó bá san wọ́n lẹ́sàn-án rẹ̀ kó bá dúpẹ́ fún wọn àti ẹ̀sán náà. èyí ń gẹ́gẹ́ bí ìgbésẹ̀ fi ń sọ eléyìí ẹ̀rí pé dáwọ́rọ̀ ká wá láìpẹ́ yìí kò la wájàmbá lọ ó tún wá ìjọ mi náà ó lè tún lọ báyìí ó lè lọ báyìí so abẹ olúwa kọlọ́njọ́ tún máa dáa báyìí lọ kó sì fi wálẹ̀ lórí dáadáa kó sì ṣe wá ní talabatul ilmi haqqan. وأن يرزقنا الإخلاص في القول والعمل وأن يعيننا على طاعته وأن يبارك في أوقاتنا وأن يجمعنا على الخير وأن يؤلف بين قلوب المسلمين وأن يجنبنا الفتن اللهم ألف بين قلوب أهل الحق والسنة اللهم جنبنا الفتن ما ظهر منها وما بطن عبد kó mọ́ sàjẹ́ àwùjọ wa kò jẹ́ àwùjọ dáadáa lórí òdodo kò ṣọ̀kan lórí òdodo wàláhì àwọn èèyàn fẹ́ dáadáa ṣe ṣùgbọ́n fìtínà ti fẹ́ wọlé fìtínà ti fẹ́ wọlé o àbẹ̀ olúwa wọ́n ṣàtún àwùjọ wa ṣe ẹ̀rí tó di pé ọmọ ìyá bá rán ọmọ ìyá ìjọkọ̀ wá sí làkàì rẹ̀ pé gbọ́dọ̀ belong inna lillahi wa inna ilayhi kò sí bí bóyá ṣe wá lè gbìyànjú láti ṣàtúnṣe tó láti ṣọ́ra tó bó lẹ́rẹ̀ wọ́n lẹ̀ ọ́. هذه فتنة يا إخوة لكن كما بلون كان سلمي ودودو أو كان بي àwọn kò náà sí fìtínà yìí wọ́n sì rí ní rí wípé ibi fìtínà yìí ibẹ̀ torí pé ìlànà hamadá tiná ró fitina tiná fitina báyìí jù lọ́lẹ̀ la yuzkaru lahum ism wọn ò ní túmọ̀ mọ́ fitina yìí làwọn rí gẹ́gẹ́ bíi canada fitina bá ti sá kí ló kù àdáwọn àti wà mọ́ àwọn kò náà ní torí pé kò sáníyà rí ẹja bẹ̀rù ọlọ́run ayọ̀ ẹ̀kọ́ wa. ká sì má fi àdúrà lẹ̀ ọlọ́run ọba ó lágbára kó allafa bayna qulubina ọlọ́run ọba nasaluhu jalla wa az an yu'allifa bayna qulubi al-mu'minin ahli al-haqqi was-sunnah ahli al-hadithi wal-athar الذين يريدون الحق اللهم أعل كلمة الحق وأهلها يا رب العالمين إلينا kó máa jẹ́ gẹ́gẹ́ bí ìrántí àti àdúrà abẹ́ olúwa kó jẹ́ kí jòkó rẹ̀ kọ́kọ́ ní gbèsè ayé wa. majalisul khair ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ níwọ̀nba ṣùgbọ́n torí àsìkò kò jẹ́ kí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ àti pé bí dáwọ́ra yìí ṣe lọ láàrin ìjọ méjì kò ṣeé ṣe kásìkò wá nínú kan yẹ ká fi bẹ̀rẹ̀ ni ìmójútó ìjòkó báyìí kí ẹ sì máa mọ̀ ìpè kí n ti tó kò necessary kódà wọn tá a sọ yẹ lórí òní wọn ọmọ tó máa àwọn nǹkan míì kò possible kọjá sí gbogbo wa aláàmúsáwá wáhìdì gbogbo nǹkan tí èèyàn bá ń sọ náà ni kódà lómi ń bẹ ntí ntí ń gbọ́ ó sì yé jẹnití ń sọ̀rọ̀ tó bá gbọ́rọ̀ kan báyìí yóò ṣe develop ẹ̀ nínú ọpọlọ káàdà fọ́bẹ̀ lómi náà lọ ẹlòmíì ti ń bẹ àfikẹ́ tó wíwíwí ẹlòmíì ti ń bẹ ó ti gbọ́ orí tó bá tún gbọ́ yóò jẹ́ mímbá di àtàkì mímbá di àtẹ̀rẹ̀sì ó ti yàtọ̀ sí ẹgbẹ́ ẹ̀sẹ̀ gbọ́ for the first time wọ́n ẹ̀sẹ̀ wọn yóò kà gbọ́ labalábá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n fi jumla alḥirs alamajalisi alẹ́ẹ̀lì khair tòlúkà nàbí sàlám ó ń láàyè sọ bí yẹn sùn ànábì ló sọ bẹ́ẹ̀ kó dàbí ojú eléyìí náà lọ nasallallahu ta'ala أن يغشانا برحمته وأن يجعلنا من أهل السعداء في الدنيا والآخرة والله تعالى أعلى وأعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أجو كما قلت بعد الصلاة مباشرة salat mubashara والله تعالى أعلى وأعلم my God.